¡Gracias! ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí kó náà ní ọba tí a dúpẹ́ fún lórí ìdí ajá orí tó ṣe fún wa nínú àánú ọlọ́run níwòye ìjẹ́ẹ̀dógún à ń bẹ nínú pé ọ̀mọ̀lọ́run ọ̀jẹ̀ ẹ̀yọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọba èmi márùn sí ilé òkúta sí mẹ́ẹ̀ẹ́dógún lọ́dún. ọ̀pọ̀jù kọ́ lọ́wọ́ ọba lórí oore tó ṣe fún wa ọba tó ṣe ní ọlọ́run fún wa láti lè máa tẹ̀síwájú nínú ìtòsí fún wọn lọ́wọ́ ọba ó ń ṣe gbígbà ọ̀tọ̀ọ̀nù náà ní ọlọ́run fún wa ó ṣe ní ọlọ́run fún wa láti máa kírun láti máa tẹ̀sọ̀ láti dáadáa fún ọba nínú rẹ̀ ìkàfọ̀mọ́ ìmọ̀ aláṣẹ orúkọ ọlọ́run ìmọ̀ àgbọ̀lọ́wọ̀ pàtó ni àtàlọ́wọ̀n balàtọ̀ gbogbo àwọn ẹgbẹ́ olóore kásálà òlẹ́nu kápàtẹ́ dáadáa kápàkó níbi àdúró kásá ojú wa kásá àṣẹ wa kásá ẹnu wa kásá ẹnu wa kó níbi gbogbo àwọn àtàlọ́wọ̀n bá ẹlẹ́gbẹ́ ọlọ́fẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ yìí orí ńlá lọ́wọ́n bá ẹlẹ́gbẹ́ ọlọ́fẹ́ fún wa lórí gbígbé oníkálá ń wà ní láti máa tẹ̀síwájú nínú àwọn ìṣẹ́ olóore báyìí àwọn kan bá kó gbogbo àwọn àdìgbò tá a wà yóò fi bá wọn lórí ayé ọba àwọn míì láyé ṣùgbọ́n náà gbogbo ni wọ́n wà wọn náà wọ́n bá ilé fi ọlá wọ́n wá sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ abẹ́mi àtẹnì kọ̀ọ̀kan wa ọ̀mọ̀tọ́nù náà ọlọ́run wá sí gbígbà ìdílé ọ̀pọ̀ wa wá lè ṣàkóso ìlà ìrọ̀rùn ní àárín. kò sí nítorí kórè ọlọ́run ọba kì í ṣe orí tó pọ̀ ní ààlẹ́ ìkádá orí báwọn ìta àlẹ́ fojú rí ọ̀pọ̀ ní orí ọlọ́run ọba ìjọba. àwọn ìjọba ọlọ́run ọba yìí ìfẹ́ nu rẹ̀ tó ti pé ìjọba tó pé pátápátá ni ibi ìfẹ́ nu orí tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti fún wa tó dé pé àwọn ìjọba kan tó ṣe é pé ó ń pa mọ́ sẹ́mi àtẹ̀lẹ́kọ̀ọ́ kan ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kó tó mọ̀ máa bá àjẹwò Muhammad sọlá lọ́wọ́ àlejò àlà àlejò sọlá. ẹni tí ó lóore jù nínú wa lẹ́ni tó sì lọ́hùn dáadáa ó lóore jù nínú wa lẹ́ni tó mọ̀ lọ́wọ́ bá dáadáa ó lóore jù nínú wa lẹ́ni tí rántí ọlọ́run ọba púpọ̀ tó sì mójútó òfin ọlọ́run ọba ọlọ́run bá wa kí ànábì bá wa kí àwọn aráàlú ànábì àwọn àtàlẹ́ àtàlẹ́ ìdàkùnbá ní kẹwàá àwọn ni wọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tó wọ́n jẹ́ olùkọ́ tiwa ọlọ́dàkùnbá ní kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo olùtẹ̀lé láti wọn pẹ̀lú dáadáa títí tí ó fi dọ̀jọ́ àlùkẹ́yà ọlọ́dàkùnbá ní kẹ́ wọn. à ń bí ọlọ́wọ́n bá nínú ọláàrẹ àti agbára rẹ̀ ọlọ́wọ́n kó sì ní àtẹ̀lẹ́kọ̀ọ́ kan wa ní kan nínú àwọn olórí ilé ọ̀tẹ̀lẹ̀ láti wọn pẹ̀lú dáadáa ọlọ́wọ́n bá fọwọ́ ayọ́ títí wa ní agbègbè abẹ́yẹ nílùú ìsẹ́yìn nínú sọ́lọ́tọ̀ ìbákọ́rọ̀ náà ní àtiwá ètò ti pé ní àná ààyè ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ ní ọgọ́rin òun náà lága lónìí kí ìdáhùn ọ̀gá ara àtẹ̀síwájú láti ààyè ẹlẹ́ẹ̀kẹrin ní ọgọ́rin títí dé ààyè ẹlẹ́ẹ̀kẹrin ní àádọ́rùn ìṣàlọ́ ọ̀gá ọlọ́run ọba ìrẹsì ọlá ó tún rán wa létí gẹ́gẹ́ nípa gbígbàdéhùn tó wọ ọlọ́run ọba ìdíkẹ́ ọlágbàdéhùn lọ́dọ̀ ọmọ ọlọ́run ti sọ fún wa nínú àyàfi àkílà nípa àwọn nǹkan tó tóbi mẹ́jọ lọ́dọ̀ ọba ìdíkẹ́ ọlágbàdéhùn rẹ̀ lọ́wọ́ àwọn ìsirẹ́lì pàápàá tó dà wọ́n ẹ̀kọ́ ní. àwọn ọmọ ìsirẹ́lì ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ó ti gbàdéhùn lọ́wọ́ wọn yí pé wọn gbọ́dọ̀ tẹ̀lé níyàwó bákan náà ọlọ́run ọba ìgbẹ́kẹ̀ aláṣọ gbàdé ń lọ ọmọ yìí pé wọ́n láti máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wọ́n tún máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn wọ́n sì máa ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ aláìní wọ́n ti tún máa sọ̀rọ̀ rírí ọ̀rọ̀ tó wúlò wọ́n máa sọ fáwọn ènìyàn bákan náà wọ́n máa ké wọ́n sì máa yọ sàkà àwọn àdéhùn wọ̀nyí lọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́kàlọ́ ọmọ ṣùgbọ́n tọ́lá ọlọ́run nílẹ̀ ìgbà tá a ti gbàdéwò yìí lọ́wọ́ yín tán ẹ bá fàyìdà lẹ bá yẹ̀yìn padà iná kọ́lé dání mí fún àpamọ́ sásẹ́lẹ̀ sí ẹ̀sìn yín wà á tún mọ̀rẹ́ lọ ẹwà sẹ́lẹ̀ kò ní àti ọlọ́run ọba ìrìnàjò ọ̀la. lẹ́yìn náà ọlọ́run ọba tún wá rán wa lókè lónìí وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ọlọ́ni ẹtúrántí wọ̀nyí bí akọ́sùnà ní ìgbà kọ̀ọ̀kan nígbà tá a gbàdéhùn lọ́wọ́ yín àdéhùn tá a gbà lọ́wọ́ yín yàtọ̀ sáwọn àdéhùn tá a ti gbà síwájú tá a ti gbà sẹ́yìn yẹn ọlọ́run tún gbà àdéhùn méjì bí ó tún gbà lọ́wọ́ wọn níbí báyìí àdéhùn alákọ̀ọ́kọ́ tọ́lọ́ wọn bá gbà ní pé láńtà ti gbóhùn àdìmá àkóhùn ọlọ́ni ẹ̀gbọ́dọ̀ máa tẹ ẹ̀jẹ̀ yín sílẹ̀ wọ́n ti máa tẹ ẹ̀jẹ̀ yín sílẹ̀ fẹ́ mọ̀ para yín. ìwọ lọ́jẹ́ láti máa para yín kí ló fẹ́ dé lẹ́sìn para yín lẹ́yìn ìgbà tó lọ sọ wọ́n láti àkókò ló hàn ẹ má para yín ìnáwó àgbà nàìjíríà kò sọ báyìí ìnáwó dáná aláàánú oníkẹ́ lọ́wọ́ bá ìlú ìlú lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ìlú ìlú láti sọ pé mi ajílù dáríkà látara bẹ́ẹ̀ kàtàbí náà hà ánà àbáni ìsọ̀rọ̀bì àti kọ́ lórí àwọn ìsọ̀rọ̀bì ẹ̀fọ́ ìgbé àná máa ń pàtàlà náà sáà mẹ́rọ ìrìnà sí ni àwọn pàtàlì ti rí àwọn ẹ̀mí yòówù tó bá pa ẹni tó bá pa ni tí ìdírí pé ẹ̀mí yẹn pa ni tí ìtẹ̀mí ti balẹ̀ jẹ́ tòfàkà ánámà pàtàlà náà sàjẹ̀míà tí ẹni tọ́pa gbogbo yìí ti bẹ lórí rẹ̀ wọ́n máa ní àyà ẹni tọ́ba ti sábà fi tẹ̀lé nìyé bàbá ànínàmà bí ẹni kú yé gbogbo yìí ni àdéhùn kápá ìwọ ni ọlọ́run ọba ìdèkè ọlọ́run ní àgbọ̀dọ̀ para wa bọ́lá ti sọ bẹ́ẹ̀ fún àlékún mọ́ ìsìláàmù ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ìsìlẹ̀ ní síwájú kápá ìwọ ni nínú àwọn ìwà ọ̀daràn ó sì lágbára púpọ̀ òun náà ti wá láti fi ọ̀dà báyìí ìwọ lọ́jọ́ tó ti lọ́wọ́ ọ̀gá ìjọba náà lọ́wọ́ báyìí. ìwọ ni àwọn àyà ìtọ́pọ̀ lọ́lọ́wọ́ ọba ìrìnkè ọlá ló fi gba àdéhùn gbígbé àgbọ̀dọ̀ pààyàn ọlọ́run ti tún ṣèlérí ìyàtọ̀ ẹni tó bá pààyàn nínú àwọn ìwà rere tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́kùnrin ní àwọn olùgbàgbọ́ òdodo nínú sọ́lọ́tò ìkọ̀ọ̀kọ́ nínú rẹ̀ ní pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́dúnwó làbí nàlá ẹ̀dẹ̀rúnà máa ń lọ ìdílé àti àhọ̀ wàlá ayáfọ́lówó na nàmbá làbí àwòrán lọ ìlà ìlàkì wàlá ayélujára wọ́n máa ń yí ìyàwó àlùfáà nígbà yẹn lọ́kọ̀ àbá máa. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أبا إليك يا الله لما جئت nínú ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ nípa ìròyìn àwọn ẹni ilé tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀ba ọlọ́dúnwọ́lẹ́ ní ìgbàlá ẹni rẹ̀ ní àmà àlọ́ nìgbìlá àti àbọ̀ àwọn ọmọ ìgbé kàkà bí ìmọ̀lọ́wọ́ba wọlá ayémọ́tò lówó náà náà ń gbàgbá sí àwọn ọmọ wọn sì fi pa ẹni tọ́lọ̀ ti fi pa rẹ̀ léwọ̀ mẹ́wàá tọ́lọ́ ọba ìlẹ́kí ọlọ́túnfà àdéhùn rẹ̀ lọ́wọ́ wa sọ fún wa kalẹ̀ nínú sọ́lọ́tún àdá nínú àyàwó fifty one tọ́lọ́ ọba ìlẹ́kí ọlá nínú àwọn tọ́lọ́ ọba ìlẹ́kí ọlá àtúntò sí ọ̀nà ni pé wàlá dákọ́tò ló náwùsà láti àwọn máa sọ òkè láàrin àkọ́ ẹ gbọ́dọ̀ pa ẹ̀ ní tọ́lọ́ ọba ìlẹ́kí ọlá ti fi pa ẹ̀ ní ìwọ̀ ó dáyà fún yẹn ọlọ́run ọba ìrẹ̀kọ́lá ó ní wọn náà sàkóso lò àwọn ọ̀là àdàkùn ní ìgbà ẹ̀ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín torí oṣù ẹ̀ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín torí oṣù ẹ̀mí títa ẹ̀mí tí máa tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ máa pa àyè nínú ọ̀dà ọ̀lágbára ni o kódà nínú àwọn àlùmọ̀bí kọ́ọ̀tù sábà nínú àwọn ẹgbẹ́ méjì tí báyìí nínú ìlọ́wọ́ ó sì tún wà nígbà tó ń béèrè lọ rẹ̀ títí di àwọn tàbá ìkòkò lọ anábìrin alẹ́ ṣe rọ́pò bìlá wọ́n kọ́ pẹ̀lú wà lẹ́yìn ọkọ̀ tó nà ipa òbúrú jáde dápọ̀ ìjà sọ́ra ìjà sọ́ra ká sọ́ra fún àti máa pa àyè láwùjọ lónìí ìpààyàn wá ní ìtumọ̀ táwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn pẹ̀lú iye tẹ́lifí tààrà wọ́n tún ń pa àwọn èèyàn pẹ̀lú orin tẹ́tà ẹlòmíì pípa rẹ̀ wọ́n ti pátá yé wọ́n pààyàn pẹ̀lú ìbọn pẹ̀lú ìdá pẹ̀lú ọkọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn fi pààyàn pààyàn ẹlòmíì bẹ̀rẹ̀ sí pé nulẹ̀ ló ti bẹ́ẹ̀ ti fún yàn pẹ̀lú ló ti lu kalọ́ kan sọ̀rọ̀ pé a ah, tẹ́rọ́fìsì yẹn àti débẹ̀ ni àwọn mẹ́ta kan ní fẹ́ẹ́ jẹ́ kó wọn débẹ̀ ẹ bó ń bẹ́ẹ̀ kí fún wọn ẹ lè rò pé wọ́n fẹ́ẹ́ náà wọn ní bláàlà yìí subhanallah lẹ́bàá máa gbọ́ pé à lágbájọ́ máa ti kí ló dé ìṣèlú àti kó lẹ́ni tó wá jọ lọ́wọ́ àsìkò tọ́lọ̀ ti kọ́ kalẹ̀ yẹn náà ni torí kọ́lọ́ ni wàá ká ní ẹ̀dá sí àǹtí àkóso àyè ńlá mi ìpín ìlà ìgbìdá bá ń bọ̀ àjàlá kọ́tọ́ fẹ́mi kalẹ̀ sí gbogbo àsìkò tọ́lọ̀ ń kọ́ kalẹ̀ yẹn náà ni gbogbo tẹ̀lé yẹn ọ̀tẹ̀ ìtàbọ̀ mọ̀ àjàlá ó ti lásìkò tó ní gbèdéke wọ́n má yọrí ní sàwọ́ àgbà tó ẹtí bẹ fáyé tí bá ń fẹ́ ráyé ààbò wọ́n máa yọ orí ta wá balẹ̀ ààbò àti èyí níbi ha ẹni tí bá ti fẹ́ tàbí ti àwọn náà. tó ajẹ́ pé ọlọ́run ọba ìrẹ́pẹ̀ ọlá ti kọ́ gbogbo kàkàlẹ̀. a gbọ́dọ̀ pa àyè tó fi dúró yóò nú àkìtẹ̀ nínú òfin ti ọlọ́ àti tí kọ́ndíṣàn tó lágbára tó fi ẹ̀sìn gbà wọlé. ọba yẹn náà ti bẹ́ẹ̀ láti máa fa ẹ̀ láti máa tẹ ọ̀rẹ́ inú òfin wẹ̀. ṣé báwọn bàbá wọn lẹ́yìn wa wọ́n lẹ́yìn tí ọ̀fẹ́ kọ́kọ́ kú kò ní fẹ́ kó yan ọtẹ. torí pé sábà ti fi ọmọ wáyé òun náà ní wíwú ẹni tí ọba ti wá fẹ́ kọ́kọ́ kú kò ní fẹ́ kó yan ọtẹ. kí wá lóde tí wọ́n ń sẹ́yìn ní ọ̀fẹ́ páyì ṣùgbọ́n wọ́n sẹ́yìn. ẹlòmíì ibi tó ti fẹ́ dá láìsílẹ̀ lórí tó mú àtẹ̀jù tó gbókù lórí ẹ̀ olùkọ́ bá yẹn pààyàn kó bá wọn sẹ́yìn àwọn náà wọn sẹ iṣẹ́ ìsìn pín pọ̀ ìrìn bẹbẹ láyé ọlá ìrìn bẹbẹ pọ̀ ní sáré ìrìn yanturu tó tún gbala ìyá nígbà tí gbogbo àwọn tó sábà bẹ àwọn láyé nígbà tí wọn bá wá dé ìgbèbí ayélujára dé kó tirẹ̀. ilé ti ta tẹ tó pa wá tí wọn náà tẹ sọ gbogbo yìí tó ti bá ìrìn láyé ọ̀yà ronúkúwàdà ronúkúwàdà onítọ́lọ̀ sọ nínú sọ́ọ̀tì kọ̀ọ̀kọ́ ní pé wọ́n máa ń yẹ fún alẹ́sàárì káyẹ́lẹ́ kọ́ àtàmà ẹ̀ńtọ́bí ẹ̀ńtọ́bí ti kú yé ti di ẹlẹ́sẹ̀ ti bẹ́tẹ̀ pàdé yòdọ̀ àkùlàkùlà àtàkùn yẹ ọ̀gbọ̀n ìkéyàmà ọlọ́dún wọ́n ti àtìpìlẹ̀ àgbéká àti káyà òun náà lè lè jọ jẹ tọ́lọ́dà lẹ́sẹ̀ yà ẹni ilà máa ń sábà ẹsọ bá lọ lóko àtàtọ jáwọ wà á mọnà tó ní bàbá wà á mi là á má là á mọ ní àtúntò wọn ti àwọn iṣẹ́ rere wàhó là á níka yóò bá ti lọ àwọn báyìí á ti ní kàfánà. àwọn wọ̀nyí lọ́nà ọ̀pẹ ìlẹ́kẹ́ ló yí àwọn àtúntò wọn padà sí dáadáa wọ́n gán náà mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rọ̀hìnmá. alákùnrin mi lọ́nà kẹlọ́lọ́ ọlọ́dún ọ̀bá المتقين فإنه يتوب إلى الله متابا ojúlórí kó ọ̀dọ́ sọ̀rọ̀ lọ sí ìgbàgbọ́ padà. ajẹ́ pé nàlẹ́ kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àwòye ibi tá a bá fẹ́ dé yìí ẹ jẹ́ ajáwọ́ ìròyìn yóò máa fi ròyìn kẹfì á bàbá débẹ̀ bá yóò fún ọkùnrin bẹ̀rẹ̀ yìí ọ̀dà lórí bí àtìyàn ọ̀yọ́ ọ̀yọ́ bá ọmọ àpá ìdíje subhanallah ọ̀daràn ni ọ ọ̀daràn gidi sọmba pé wọ́n tẹ̀ ẹ̀tí wọ́n wá gidi ni ọ wọn kàn mọ́ pé wọ́n ní ìwọlọ́wọ́ abẹ́ ẹ̀dí ajáwọ́ nígbà tí ń tọ́lọ̀ fún ọ yẹn tètè fi olúkú àgbà lọ sọ́dọ̀ lọ kò pin nínú ẹ̀mí ẹ̀kọ́ tó bá wọn fi bẹ́ẹ̀ ẹ bá ti pín ní ìgbòkè á ah, ṣé wàá ti kó ti ti kọjá pé ọmọ tọ́lọ̀ wọn sábà fi fún rè ọlọ́lọ́mọ dáadáa ti bẹ́ẹ̀ fún ọ pẹ̀lú fáwọn tó jẹ́ muslim medical doctor tàbá tó ń jẹ́ dókítà gidi tó kàn balẹ̀ títí wọ́n ti jàmbá tí o ti ké ìtanú ẹ̀mí wọn wọ́n wá pèmí rẹ̀ pé á oyún ti ń bẹ nu alábẹ̀rẹ̀ tó ọlọ́mọ bá ma bọ̀ ká ṣùgbọ́n pẹ̀lú pé condition kìíní ká ti ní àtúnyí ti bẹ́ẹ̀ nù rẹ̀ kò lè kò ní lè bí ọmọ yẹn tó bá tún ní báyìí operation náà lónìí àtúnpáyà kọ̀ọ̀kan yìí ó yìn lọ wálé láti ó pé lóyún ọ̀dàgbà lọ́wọ́. Ah, oníjẹ yọkan soso nínú òfin ẹsìn Ọlọ́run wọn ní ìfẹnukọ àwọn àkùbá àwọn mẹdíkù dọkítọ tí wọn wà pẹ̀lú lórí ẹgbẹ àgbáyé kọndíṣàn arábìnrin tààrí pẹ̀lú àwọn tẹsí tó ti ṣe yìí pẹ̀lú àwọn tán tó ti yà yìí ah, tó dájú pé ìtì ń bẹ lára ẹ̀kọ́ contaminated bíbí ẹ̀kọ́ bóyá lóbìnrin ọ̀fẹ́ ní ẹ̀mí tí ó gbé wọn lórí rẹ̀ àti tọ́lọ́ wọn bàbá nígbà yẹn ọdíṣà yìí wà láti sáàtì fún ìwọ títa ẹ̀jẹ̀ sílẹ̀ ìwọ lọ́jẹ́ ọlọ́run gba àdéhùn lọ́wọ́ àwọn ọmọ ìsirẹ́lì pé làbẹ́sẹ̀ kó dáadé máa àgọ́ ọlọ́ni ẹ má ti ta àwọn ẹ̀jẹ̀ yìí má ti máa dá sílẹ̀ ìwọ ni pẹ̀lú pé mọ̀ para yìí gẹ́gẹ́ bí àníbọ̀ Muhammad sọ́nà àwọn àyọ̀kẹ́lẹ́ sọ pé láyé ẹni olé ọ̀tọ́kọ̀ ọmọnìyàn kan yóò fi inú bíi ìlà ìwọlé ọ̀gbìnrin àkèrè tó ní gbàgbọ́ sí ọlọ́run bákan náà tó tún wá ní gbàgbọ́ sí ọjọ́ ìkànnì ayé sí kàbí àdámà. anábì sọ nílùú mọ́kàbá yìí ìpò tọ́kọ̀ ẹnìkan tó ní gbàgbọ́ sí ọlọ́run tó ní kíkọ́ ta ẹnìkan sílẹ̀ nílùú mọ́kàbá tó sì jẹ́ pé ẹsẹ̀ tí yẹn bá dá nílùú mọ́kà ń tẹ lójú bí lẹ́sẹ̀ níwájú ọlọ́run tó fi ẹ̀ ń dá láyé ìlú ọ̀wọ̀ ni ìlú ọ̀wọ̀ ni ìlú èèwọ̀ ni ní kíni tó fi jẹ́ wọ̀ ẹ̀kọ́ jẹ́ wọ̀ nínú rẹ̀ láti máa wọ̀ ọ̀daràn tó jẹ́ wọ̀ níbẹ̀. àdéhùn àfáàwà alìsímáàmù alìbọ̀kọ́rì wọn tó jáde ní kìtàbù lẹ́yìn bákan náà ìmáàmù mùsùlùmí náà gbé jáde àfáàwà ahmad anáà tún gbé jáde ìmáàmù wa tìrìmìlì wọn náà gbé hadithi náà wọ́n jáde. torí ọlọ́run ọba ẹni fẹ́lá ó ti fi pààyàn sílé wọ̀ gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ wá ní pé bímá agún ẹ̀jẹ̀ yìí ayé bímá àbá àpèkọ ẹ̀jẹ̀ apá kan yìí ìdìpẹ́ wa ó péye ọlọ́run ní kí n má tẹ̀jẹ̀ ara mi sílẹ̀ kí n má fi ọ̀bẹ lára mi lọ́wọ́ lápẹ̀rẹ̀ rárá ẹ má para yìí. لكن لكم ما الواحدة كالجسد الواحد nation kan ìjọ kan ṣoṣo bí àlùmọ́ ìsìlámù àbí ara kan ṣoṣo ni wọ́n ti rí nítorí ẹni àtẹ́lẹ́ sọ̀rọ̀ àlùfẹ́lá sọ pé dẹ́mọ́tòlù mùsùlùmí náà wàhídà yẹsẹ̀ àbíhá àdìdáhùn okùn mùsùlùmí ọwọ́ mùsùlùmí àpò mùsùlùmí ìjẹ́ ọmọ àyà mùsùlùmí láàrin àárẹ̀ ẹ̀yọ̀kan ṣoṣo láàrin ẹni tó kéré jù nù wa wọn náà ní ọmọ fa ìjánu wa ẹyọkan ni ẹni tó wá kéré jù nù wa ní ọ̀sẹ̀ kiri ọmọ fa ìjánu náà níbi tí Ọlọ́run ọba ìlẹ̀kùn ọlọ́sẹ̀ àwọn mùsùlùmí rọ rárá. bákan náà eléyìí ni àkọ́kọ́ nínú ìlà àkótọ́lọ́run tó gbà lọ́wọ́ àwọn ìsirẹ́lì àkótí mẹ́jọ tá a ti kà lánàá tábàkẹ́lẹ́ ìkòtì mẹ́ta ọlọ́wọ́ ọba ìlẹ̀kùn ọlọ́sẹ̀ ولا تخرجون أنفسكم من دياركم فكنا ẹnì kọ̀ọ̀kan ní ọ̀dọ̀dọ̀ máa lé apá kan jáde nínú ilé yìí. wọ́n lè ṣẹ́ka ní ẹ̀kọ́ ọjà mi rẹ̀ wọ́n tọ́lú ṣáá ó alẹ́ nàkó. gbogbo àná ti pé wọ́n lé jáde nù kó lè bẹ́ẹ̀ mi o wọ́n lé jáde nínú olè nínú ẹ̀mí tààrà agbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ mọlẹ ara wọn jáde nínú wa nínú ilé ara wa náà wọn ló bá ọmọ yẹn fún aṣáko mi náà kọ nígbà mìíràn wọn ní atúmọ̀ lè fi wọn pààyàn torí ẹ̀ mọ̀ pé àwọn bàbá ńlẹ̀ yorùbá wọn ní ikú yá ju ẹ̀sìn lọ lágbára náà wọn sọ bẹ́ẹ̀ lágbára wọn sọ nínú òwe ìfọ̀nà wọn ní asàjẹ lódò lẹ́sàbà lódò wọn ni èyẹ lè fi sùúrù òde kó mọ ọ wọlùmọdé ìyá tó wọlé àtẹnì ìyá ikú òsì yàtẹ ọjà tẹrẹ lọ alùmọdé ìyá ikú wọlé àtẹnì ìyá kéde kójú gbọmọ ní ìlú ìjọba ara rẹ ẹni ìyá látara dúnìyà kátó yẹ pẹrẹ tó pé ìwé lábá méjèèjì yẹn náà ike àtẹjáde dodo ìyẹn lè fi sùúrù láti ẹgbẹ bẹ́ẹ̀ sì ni àlùmọ́lé yẹ tó ikú wọlé tẹ̀lé ìyá ọ̀yá ju ẹ̀sìn lọ. lọ́lọ́run ọ̀hún ẹ̀dẹ́gbẹ́ aládàáni sọ bẹ́ẹ̀ fún àdúsọ́nà tó bá kọ́ ẹ̀gbẹ́ wọlé fìtínà tó ṣẹ́ tòmìnà kan. fìtínà ọ̀lágbára ju pé wọ́n pa àyàn lọ. sínú àdàgbàrà kí ni àtẹnukọ̀ọ̀kan wa káwọn náà mọ̀ pé bọ́lá ọ̀sẹ̀ bá àwọn ẹ̀sẹ̀ lórí sọ̀rọ̀ lọ́ba ẹ má jáde ra wa jáde nínú ilé ara wa sábà mi lágbájá tí òfin ní yìí kò sábà mi ẹni àná àdúgbò yìí ò ní rọgbọ tí a sọ̀rọ̀ abẹ ntí bá bẹ́ẹ̀ ká yẹn jù kátó wá pé inú wọn ni tọ́ba ní fi ohun ọ̀ya ẹgbẹ́sẹ̀ lè lẹ́yìn tẹ́sí lọ bóyá pẹ̀lú ìdáni o gẹ́gẹ́ bí wọ́n ti máa ń tọ́lẹ̀ yorùbá subhanallah ọlọ́run àwọn ọmọ ìsirẹ́lì ọ̀gbọ́dọ̀ síbẹ̀ fúra la àdéhùn ẹlẹ́gbẹ̀ẹ́ sọlọ́n gbà lọ́wọ́ wọn nù ayọ̀ rẹ̀ ọlọ́ni tó ń má akọ̀rọ̀ tó wà tó ń tẹ̀lé lọ́dún lẹ́yìn náà akọ̀rọ̀ tó ẹgbẹ́ àfi ọ̀rọ̀ yìí gbogbo ilẹ̀ fi rilẹ̀ ẹgbà bẹ́ẹ̀ ẹ̀fọwọ́ ti gbogbo ilẹ̀ fọwọ́ ti wà á dán ta ṣìkàdó èyí náà ti jẹ́rìí rẹ̀. lẹ́yìn ìgbà tọ́lọ́ ti gbé àdéhùn òdúró fún wọn. sẹ́yìn náà ti fọ̀rọ̀ tẹ́ ẹ fọwọ́ ẹ fi rin lẹ̀ fọwọ́ sí. wọ́n ṣe ní ìtumọ̀ àlè ìjẹ́rìí lórí ẹ̀ bẹ́ẹ̀. wọ́n làbí ẹkùnrin ní kọ́ ìfọ́ libani gọ́ọ̀dì ìbàdí náà fò. ìfọwọ́sí yẹn sí yìí. àwọn máa sí balùwẹ̀ wà bá kí dáadáa yìí ọbẹ̀ kò tiẹ̀ gbogbo kò sí kú ọ. sọmọ bá dẹ ha dà mí sáfù wọlé kò sọ̀rọ̀ rẹ̀ bí lẹ́yìn àdéhùn yìí àti ìfi ọ̀rọ̀ náà nílẹ̀ wọ́n ṣàhádà tààlẹ̀ ìgbà tẹ́ tó wá jẹ́rìí lórí rẹ̀ tán ثم أنتم هؤلاء تقتلون أنفسكم تقتلون أنفسكم رؤوسهم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تقاتلوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من إلا مثل في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون ثم أنتم هؤلاء تبصرون وتخرجون فريقا منكم من بلادهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يقتلوكم كفار أمواتكم وهو حرام عليكم رجل أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما ثم أنتم هؤلاء لينا ẹ̀yin ẹ̀yin wọ̀nyí tó mà lẹ́yìn náà à ń tó ẹ̀yin láàbùlá ìwọ̀nyí sábọ́tò lóna àrùn ìdàgbọ́ lẹ́gbàá lẹ́sìn gbàdéwé ẹ ti fọwọ́ sí ẹ tún wá jẹ́rìí lórí ẹ̀ lẹ́yìn náà sábọ́tò lóna àrùn ìdàgbọ́ fara yín fara gbólóhùn àkùlà múnáàdì múnáàdì ni lọ́dún pàmì ní mọ̀hámù nídà ẹni tí wọ́n pè yìí ṣùgbọ́n ara ti tàbí pé wọ́n ti parẹ́ ń bẹ̀rẹ̀. ayé ìtumọ̀ yẹn pé thumma antum yá ha ùláì yá wọ́n ti parẹ́ níbẹ̀ tọ́jà harfu nídà wọ́n ti parẹ́ níbẹ̀ yẹn. tọ́ ha ùlá ẹ̀yin wọ̀nyí òun sẹ́kù níbẹ̀ bẹ́ẹ̀ sì ni bó ṣe jẹ́ pé múnádà ni múnádà náà ní jẹ́ńbẹ̀ walaysat khabar khabar al-mubtada kìí ṣe walaysat khabar al-mubtada kìí ṣe gbólóhùn antum òun ni mubtada bẹ́ẹ̀ ni khabaruhu làbáyé rẹ̀ òun náà ní jùmùlà tó wá gẹ́gẹ́ dàpọ̀tò lónà àwọn tó dàpọ̀. ẹ̀yin wọ̀nyí lẹ́yìn náà ẹ̀yin wọ̀nyí ẹ̀sìn para yín. ẹ̀gbẹ́ gbọ́dọ̀ lẹ́yìn náà ẹ̀yin wọ̀nyí. ọ̀rọ̀ síwájú mi à ń tún ẹ̀yin. sàbàbá mi lè kékeré ó ti wọ́n dàpọ̀tò lónà àwọn òsàkọ́ ẹ̀fàrà júmùlà ni tò làbárì sọjẹ́ júmùlà sẹ́mọ̀ pé làbárì mẹ́ta ló pín sí lọ́dọ̀ àwọn ní nàṣọ júmùlà làbárì sọjẹ́ àlẹ́ kọ́kọ́rù ní kọ́kọ́t ọ̀wà bẹ́ẹ̀ náà ni àlẹ́ kọ́kọ́rù sọjẹ́ júmùlà ọ̀wà bó tilẹ̀ pín sí júmùlà ìṣẹ́jú méjì ó lè jẹ́ júmùlà tó ìníyà ó sì lè tó ìníyà bákan náà ṣíbù náà tó gbẹ ṣíbù ìjù dáwà nínú ọkọjẹ jẹrù ọmọ tí ó àtúkọ ti jẹ bọọlù. tọ níbi ìbàyẹn júmìlà lọ wa júmìlà nàìjíríà sì ni ìtọ́jẹ ti fẹ́. ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlá ní lẹ́yìn náà ẹ̀yin wọ̀nyí ṣàkóso lóhùn náà àrùn ìdàpọ̀ ẹ̀fara yìí wọ̀lì nìtọ́ọ̀bù ìmọ̀ ọjọ́ tá àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wòdì àwọn ìfẹ́sọ̀ pẹ̀lú bí ọyá nàbí sọ̀lá. ẹ̀yìn yìí ànábì lọ́nà ti sọ Al-Qur'ani kalẹ̀ ọlọ́wọ́ dojú rẹ̀ kọ́ wọn oríṣi wọn náà ni. wọ́n iná máa wá jẹ́ àyè ẹ̀yìn ìjà àdáhùn mínà ummati alladhi wà àlẹ́sìdáríkà wọ́rọ́ bòbí. torí bí sọ́nà tó dojú kọ́ wọn nínú nation ìjọ tó tó ti sẹ́yìn nínú rẹ̀ làwọn ọmọ ìsirẹ́lì yẹn náà wà torí pé ìran wọn ni bàbá fi ọmọ ìsirẹ́lì ọmọ ìsirẹ́lì títí tòní náà làwọn náà máa fa àwọn ìsirẹ́lì náà ṣe kíni o wọ́n ti bẹ̀. àwọn bàbá ńlá bàbá wa á fi kọ̀ríkọ̀rí ọ̀gbìn ara wọn. tọ́ ọlọ́run bá ní pé àwọn yìí ẹ sì wá para yín àwọn ọmọ ìsirẹ́lì ti bẹ lójú ẹ̀yà tó torí pé ìjọ wọn kan náà ìka kan náà ni láwọn bàbá wọn náà ti sẹ́yìn wọn ti yọrọ ẹ para yín kúló wọn lọsọ lọsọ pé takọtuló náà àwọn kó takọtuló ẹ yẹ kó tó bá ń fún bá ń bá ń bọ yín para apá apá kan yín. wọ́n tó pé yóò dá parí kan ní kún ní ìyá ẹyẹ ẹ ti ń gbé apá kan nínú ìjáde ìlú wọn. ẹ ń pẹ́ ọlọ́run ti gbàdé méjèèjì ẹ gbọ́dọ̀ yín wọlé àti òkèjọ àwọn kó sàkó mi ìyá rẹ ẹ gbọ́dọ̀ gbéra ẹ jáde nínú ìlú yìí tọ wọn para wọn bákan náà wọn tún lé àwọn jáde fún mi ayé tẹjìló náà wọn àlìfìyà àlìjẹlá oníwọlé yẹn lọ́nà ọba sọ̀rọ̀ sọ́rọ́tò àlìhàṣẹ pé wà lọ́wọ́ náà àwọn ìgbàdàbà ń wà ọ̀hún àlẹ́ yìí mú ìjàlá. عذبهم في الدنيا ولهم في الآخرة عذاب نار ọlọ́ni tí kì í bá ṣe pé àṣàdábà wọn wà lẹ́yìn ìlú ìjàdá ọlọ́run ti kọ àkọsílẹ̀ lé wọn lórí pé kò lè wọn kó. làṣàdábà wọn fi tú ni ya bá fi àjẹ wọn láyé ṣùgbọ́n náà ti kọ kalẹ̀ pé díẹ̀ sí wọn ni pé ẹ lé wọn lù ẹ lé wọn jáde ọlọ́run ti kọ̀ yẹn kalẹ̀ fún wọn ṣùgbọ́n bí wọn bá rí àyè jẹ ibi wọn lé wọn kó ní òru lọ wàlà wọn fèlè á ẹ̀rọ ti àdá náà láti fi àmọ́ ìyá náà mọ̀ jẹ àwọn èèyàn ni àwọn èèyàn náà tó kàlá tòjèló àwọn àti ìyá ẹni wọn jáde kó ní òru wọn wàhálà wọn kọ àbẹ̀yìn àwọn ẹ̀sìn kórógbà kórógbà obìnrin bá ti nàbí sọlá àti sọlá nílé ìṣẹ̀lẹ̀ láàrin àwọn àjọ yẹn omi ìṣẹ̀lẹ̀ àwọn tiwa ló kú tẹtẹ lọ́wọ́ bá lẹbi ìdè ní àtẹnu. ayé tó kọtàlá wà lọ fún báàdọ apá kan wọn bá làwọn jà ń pa làwọn wọ akọrọjà wà lọ fún báàdọ mi ìyá rẹ apá kan ti gbé apá kan ẹ̀rọ kóbi náà. olùwò tàyàlá gbólóhùn ọlọ́wọ́ bá ìṣẹ́ náà bá ìlẹ́kẹ́ lọ́tọ̀ yẹ pé wọn kà á sí tàfíì sí tàlọ́ra wọn. ẹ̀gbọ́n wọn kà ní fífú yẹ pé tàbọ̀ àrùn ọwọ́ ni fífú yẹ bẹ́ẹ̀ tí o ti ṣàdá bẹ́ẹ̀. wọ́n fi hàn kí wọ́n á tó fún ọ. قراءة من القوى توقع بالتضعيف أي بالتشديد الضاد تشديد الضاد pẹ̀lú mọ́tò rẹ̀ náà tó wà ní nàbọ́hàwùnà nàbọ́hàwùnà àlẹ́ yìí fẹ́ẹ̀dì tàbọ́hàwùnà ìdáàpè ní jẹ́jẹ́ pé tàbọ́hàwùnà olówó nù ìwáyà sí ìwà àti hapan áàpì òtí òní ṣáàtà ìgbà kẹwàá àti ìyàwó wa ló pè ní tàbọ́hàwùnà pẹ̀lú pé bọ́ọ̀ yẹn ti rí ní ọkọ̀ òṣèlú tẹ́lẹ̀ ìtumọ̀ ìpínlẹ̀ tí tàbọ̀ àwọn náà yẹn ni pé dáta bọ́ àwọn òòyà dáta bọ́ àwọn òòyà bíi ti mùdásẹ́ àti mùdásẹ́ yá àìmú àìmú dásẹ́ ìpínlẹ̀ rẹ̀ ní yá àìmú àìmú dásẹ́ bẹ́ẹ̀ náà ni àìmú àìmú mutazammil ìpìlẹ̀ tẹ̀lé mutazammil pé táà wà níbẹ̀ tẹ̀lẹ̀ táà yẹn wọ́n ti bọ́nu dáàlì lọ́sí mọ̀já lọ́sí mọ̀tà já mọ̀tàdá tẹ́lẹ̀ wọ́n ti mọ̀já bẹ́ẹ̀ náà ní táà yẹn náà wọ́n ti bọ́nu dáàlì lọ́sí mọ̀já lọ́sí jẹ́ pé ṣáàtà méjì tó tẹ̀lé ra wọn lọ rẹ̀ tá a ti gbọdọ̀ sọ pé yá ayé wa ni mo já sí i mo já sí i mo já mo já sí i a ti sọ gbọdọ̀ sọ pé yá ayé wa ni mo já sí i tájà bí mo dá a lè táwa pé fáà lẹ́tọ́ déédéé tó lè ṣẹ́jà tàbí táwa lọ pé fáà ní ṣẹ́jà táà ní pé jáde ní ṣẹ́jà méjèèjì láwọn ní ṣẹ́jà pé mo já mo já sí bẹ́ẹ̀ ni mo já mo já mi mọ̀tàmì kábàbà tó bá ń tún so lórí ìgbà kan bí nínú torí pé àdìmí mọ̀ ìmùsà dáadáa ni àyèjá bí wọ́n mí ìmùsà dáadáa sí ìmùsà dáadáa. gbogbo ọ̀ṣọ́rọ̀ òkú tó bá jẹ́ ìmùsà dáadáa á jago máa yẹ ẹ̀rọ ìdáná ìdáná ìdáná yàtọ̀ sí alimẹ́yìn wọ̀nọ́dọ̀ tó ṣàtàlẹ̀ ta àwọn wọ̀nyẹn àti kìnìún àti ìdìbò àrùn ìfowópamọ́ ti fi mú dájú àwọn kàkà yìí ohun wọn parí o tó lè pa àwọn oko ní máa tọ́jú àfùmí tó wọn fi ti parí o o débi ní òdo lórí onamani àwọn onítẹ̀jú ní ibi ẹ̀ka yìí olùkó sì yẹ ìwò wa sí báyìí ọlọ́run bá kọjá kó lè wà fún ní àgbọ̀yé rẹ̀ tán gbólóhùn yìí ìran àtọ́wà níbẹ̀ lásán pé ìgbàgbọ́ tó jẹ́ sí ìtawà ká nínú hausa náà tàbọ̀ àwòrán oníbẹ̀bẹ̀ ṣùgbọ́n gbà wá nínú ẹ̀bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ òun ṣe kí ni o o tún ní ṣáda omi ṣáda náà lẹ́gbẹ̀ẹ́ àwòrán tọ́ yẹn àbùkù ṣáda lọ́ọ́ àyè ẹni tọ́ka hamza ọ̀ka ìbáàdì ọ̀ka bákan náà kọ́là ọ̀nà ṣèkìlẹ̀ ọ̀ka àwọn kò sàkó tó wà lóla wọn kà bẹ́ẹ̀ torí délé sábà lè ti ka ìwáyà mi lọ́ba lọ ka èdè táwọn adàmọ́ ara táwọn adá padà wọ́n ní ká fọ́ àwọn àárẹ̀ yín wọ́n ní ká fọ́ àwọn wọ́n tún ní ká fọ́ àwọn náà ẹ máa jà ẹ máa fà mọ́ra yín lọ́wọ́ rárá kò rí bẹ́ẹ̀ torí ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn èèyàn kàrí wáyà rẹ̀ jẹ́jẹ́ lọ́ba ní yọkọ́ ọ̀dìrún náà mọ́ ọ́ha والذين آمنوا وما يخادعون إلا بل وما يخدعون وما يخادعون وما يخدعون ẹnìdíje nǹkan àti ọmọ tó ń ka ọjà bẹ́ẹ̀ dá padà pé túláàsì kọta pé wọn máa yàtàrọ òun ò ti gbọ́dọ̀ ká wọn máa yàtàrọ wọn máa yọkọ ìdìbò náà lọ́dọ̀ ká bìmá dáná yóò ká síbó yákìdìbò ló ń kà á máa fẹ́ yákìdìbò wọn lérò pé ẹkú pé ẹkú pé yóò ká síbó wọn bẹ dá padà kó sí èdè. tó àánú ahọ́n méjì aráàlú méjì lọ́nà ń bá sọ kúrò àdìgbàlẹ̀ fún àtẹ̀gbọ́n Muhammad sọ̀nà ọmọ àdìsọ́lá nílé yẹn wà èdè èdè pé báyà ẹ̀ ẹ̀dísàn kan rárá rárá mọ́dẹ̀lì kan ní rárá sí tẹ́ ẹ bá wo gbogbo àwọn nǹkan tá à ń sọ ìtìtúmọ̀ kan náà ní oṣù kìíní o ní ọmọ ìgbé jáde nínú táàtì fún wa bí Al-Qur'an àti yé sọ̀rọ̀ ti wá ọ̀rọ̀ ẹlẹ́dà wa ó pọ̀ bẹ́ẹ̀ tá a máa yẹ. ìnà Al-Qur'an kọ́ ìfà tí mi kùn àbíbí ẹ̀kọ́ ni nù àgbèbò kọ́ ìfà nínú kìrọ́ àmì èyí yóò fẹ́ fà. يعفى مجهول إن يعفى عن طائفة منكم يعذب طائفة تهب المجهول ìtumọ̀ kan náà sì ni fataba ìyanu fatata batu tó ìtumọ̀ kan náà ni méjèèjì ẹ wà ní tọpọ bẹ́ẹ̀ ẹ ìdẹ́gbẹ́ nìkan wà pé ẹni o kúránì takura wọn o ìtumọ̀ kanáà lọ́kọ̀ọ́kọ́ bá bẹ alihamudulila yóò ní sí yàtọ̀ kankan láàrin ẹnu ma pé fọ́ọ̀mù tí bẹ́ẹ̀bù tọ́ba wá bẹ́ẹ̀ bá fi wá ló lè yàtọ̀ ìgbà yẹn pé ìtumọ̀ yẹn ọ̀pọ̀ takura wọn rárá nítumọ̀ kí náà nítumọ̀ tẹ̀ tó lè takura wọn. eléyìí pọ̀ nínú àwọn àyà ti tá ṣe kí ni o hafu wọn ṣe ń jẹ síra wọn lọ́dọ̀ ọkọ lónìí ibi tí hamza méjì bá ti pàdé wọn ó ṣe ìjìká sí wáàdì bí kúwé yóò àti kúwé lọ́kùn yẹn dọ̀rọ̀ ìlà dárí sẹ́lẹ̀ wọ́yá ní ìmọ̀ yẹn ṣá kúwé kúwé ló pè kó ní pé kúwé wọ́yá ní ìmọ̀ yẹn ṣá la. إلى صراط مستقيم أو تقعي ها سوق إليه وفي وعيك القرآن الكريم المعجزة الخالدة للرسول صلى الله عليه وسلم إذا يغفر أنا لو جاء أسد الله عليك محمد صلى الله عليه وسلم قالوا أبوانك تظاهرون عليهم بالإذن والعدوان ṣé wàá lọ máa ra yín lọ́wọ́ lórí wọn ẹ máa ra yín lọ́wọ́ lórí àwọn kan bíi ìsmi pẹ̀lú ẹ̀sẹ̀ wọlé ìwà àti ọ̀tá màsọ̀tá sẹ́ni mọ̀ kọ́lọ́ ti pẹ̀lú ìwà pàtó síbẹ̀ ọlọ́ni wọ̀tá ayáwá nù alẹ́ ẹ̀ pé wọ́n ti wà ẹ rárá yín lọ́wọ́ lórí dáadáa ti fayọ lọ́wọ́ wàlá àtàwọn nù alẹ́ ẹ̀ pé wọ́n ti wà ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ rárá yín lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ àti lórí ìjọta rẹ̀ àbá àwọn yìí làwọn ọ̀hún àlẹ́ yìí wọ́n máa ra ọ wọ́n sì máa ga lórí ara wọn bìlì ìsmi wọ́n máa jẹ gàba lórí ara wọn bìlì ìsmi pẹ̀lú ẹ̀ wọ́lé òde wa àti ìmọ̀ lọ́dà sílẹ̀. wọ́n á sọ́ra aláti sọ́ra tó àgbòho wọ́n máa tún máa pé kéèyàn hàn lókè yìí ó sì máa tún máa kéèyàn fún yàn lọ́wọ́ lágbègbè gbé èèyàn kú èèyàn lẹ́yìn ti jẹ gàba lórí èèyàn wà lórí èèyàn olóhùn náà ọba tọ́lá sọ pé òwà ńlá ní arúgbálá ọ̀hún lẹ́wọ̀n fèrè kódà ní àpèrè lórí ìmọ̀ràn ọ̀rẹ́ aláìsí ìdìbò ní. ọlọ́run ọba náà lọ́ba tó ń rán òṣìṣẹ́ rẹ̀ níṣẹ́ pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn títọ́ láti lè gbé ẹ̀sìn òtítọ́ yẹn ga lórí gbogbo tí wọ́n gbélé pátápátá ẹ̀sìn ayé lè yọ̀ lé yàgò nítorí kò lè ga. wọ́n sọ́mi yẹn lẹ́yìn olóhùn dòwò rẹ̀ wọ́n fi àlẹ́ olóhùn wọ́n pè ní dòwò pé ìtọ́ga wọ́n pè ní tọ́hàn من الظهر لأن ظهر الحيوان أعلاه wọ́n ní wọ́n pè bẹ́ẹ̀ látara yìí pé ẹ̀yìn ẹ̀yìn nǹkan ọ̀gbìn tàbí nǹkan ọ̀gbìn ẹranko ẹ̀yìn rẹ̀ yẹn òun náà lè sọ́ka jù níbẹ̀ wọ́n á pè wọ́n á tara bẹ́ẹ̀ wọ sọ̀tọ́hàmù sí ọ̀gá torí pé owó ẹ̀yìn rà fún ẹ̀yìn rà fún mi ẹ̀yìn màálù ibi tó ga jù náà nàrà máa wò nínú ìpele ara rẹ̀ yàtọ̀ sí ọmọ àgbẹ̀ ọmọ tọ́lọ̀ ọba tó ń sọ fún yẹn yàtọ̀ sí ìrẹsìrè ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ibi tẹ́yìn bá mọ̀ yẹn náà la máa sábà mọ̀ níta nǹkan dé bí a ẹ̀rẹ̀ ẹ̀ga tó báyìí tọ́wọ́ àforíjú rẹ̀ ni wọ́n fẹ́ sọ pé ẹ̀rẹ̀ sẹ́ga wọ́n á fẹ́ mọ̀ forí ó fi júwe lára ọ sọ bí ti sẹ ẹ̀yìn rẹ̀ dé lọsọ àkọsí ọ̀run tó lè nà sókè ìgbéwúrẹ́ náà òun náà lè nà ọ̀run kò lè má ju déédéé bá lọ́wọ́ báyìí lọ́jọ́ láti ṣe jẹ́ náà. ọlọ́run ni wọ́n ń múra wọn lọ́wọ́ wọ́n ń ga lórí ara wọn pèlè ìfìmì wọlé kò ní wá pẹ̀lú ẹ̀sẹ̀ tí máa fi ọ̀tá wọn náà gbọ́dọ̀ sọ́ra a gbọ́dọ̀ mọ fún yàn lọ́wọ́ lórí ọ̀tẹ̀ àgbọ̀dọ̀ fún yàn lọ́wọ́ lórí ẹsẹ̀ àmọ́ gbọ́dọ̀ mọ fún yàn lọ́wọ́ lórí ìgbà ọ̀tá sílẹ̀ àmọ́ wá bọ́ta ó ti lọ bí o sì ní jẹ́ pé ní ọmọ wà láàrin ara wa náà la mọ̀ wá. ọlọ́run tí ọlá rẹ̀ kájú lọ́wọ́ ní wàjẹ̀ ìyá tó kún kúta ọ̀kú fàájú ọ̀wọ́ mọ́ṣáfọ́n àlẹ́ ikú ìrọ̀jú wọn. ọlọ́run wà ìyá tó kún sáà àlùkùtà ọ jáwọ lọjọ fún àtìrù àtìrù ni ẹrú jáwọ rẹ ní ala o kùtà ọ. وتجمع أيضا على أسرى وتضمن في جمع أسرى ألف إسرى يا مكسورة sábà sọ pé yà mọ̀tòkúrọ́ tùmọ̀ ní pé yà tètè ní ọmọ ní abẹ́ ìlú ọmọ lábẹ́ torí pálífù kankan lọ́wọ́ ní ibẹ̀ àlèpé ní àlèpò mọ̀tòkúrọ́. asọ̀rọ̀ bá a ti rí pé ìzáàrọ̀ bẹ́ẹ̀ náà lè fi àlèpé asọ̀rọ̀ àti ìzáàrọ̀ àti asọ̀rọ̀ méjèèjì jẹ́jẹ́ àkókò kínní o àti kàmáfi kọ́ ìyí tààlà gẹ́gẹ́ bọ́lá ń sọ̀rọ̀ pé yá ayúhà nàbí yòókù lè máa ń fi àìdí ìfún mi nà lásán jámù sáwọn náà jámù àti náà ní asọ́lọ́sọ́lọ́ ọ̀fẹ́ ìdíkẹ́ọ́lá wọlé bẹ́ẹ̀. والأسير هو الذي استولى عليه عدوه ẹni tó ń pèlè rú lẹni tí ọ̀tá rẹ̀ jẹ gàba lórí ọwọ́ ọ̀tá tẹ̀ ọ̀tá mú lò wọ́n ti jọ ta kàgbẹ́ láàrin ara wọn èmi ju ọ ìwò òdòdó sọba jómi jájọ ìjà fẹ́ ta apàdé sọ̀rọ̀ ẹni tí ọwọ́ rẹ̀ bá para lọ́nà kan ìwòwò lọ́dà tó ṣe olówó sí ẹni ọwọ́ tẹ̀ tọ́wọ́ tẹ̀ náà tó ní ìdílé o náà tó ní ẹ̀rù sọ̀rọ̀. Kàlá ẹ̀jẹ̀ bí ẹrú ni wọ́n lẹ́yìn ìgbà wọn ayé àtẹwọ́ pèlú ábìlì kò sì pàdé ní káàtó pé bàtà kò kù tó kò tó di ẹrú làkín nà lọ́kọ́ ní bá ànáwó sáró bíi ìbálòpọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń mú yàn lẹ́rú wọ́n tó ìlú wọn bá tó lọ́wọ́ wọn bá tó wọlé má ra yẹn ó ti di ẹrú wọn kí ló dé tó ti fi ṣe wọn wọ́n ní ní allah yàrá wọn bá fẹ́ kọ́ máa fi ẹ̀sìn pẹ́ẹ́ wọ́n ti ń sálọ wọ́n wà sọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ti ń sálọ tọ́ba ṣubú àti ìdílé ó lè ìdílé ó lè a sì mọ̀ pé gbogbo náà ti ń tagbára pátá níbo lọ́wọ́ ti wà ọwọ́ rẹ̀ náà bí ìkòyàn lọ́wọ́ á fọ́n ti fi òtútù sọ̀rọ̀ lọ́wọ́ kó lè borí wọ́n so ọwọ́ ẹ̀ wọ́n bá fẹ́ kéèyàn lọ́wọ́ tó gbé sí i àtúntẹ́yìn ló sọ ọwọ́ ẹ̀ tọ́ba fẹ́ kí nìlànà yóò fi wọ́n wà tó ọwọ́ ẹ̀ sí òkè máa pa wọ́n kà sókè báyìí subhanallah kódà tí wọ́n bá tó sísàlẹ̀ wọ́n á béèrè ọ̀rọ̀ lẹ́sẹ̀ ọ̀fẹ́ sí wọ́n bá ti ń ká apá ẹ̀ sókè báyìí ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù wọ́n jẹ́wọ́ torí nìlànà ẹlòmíì wọ́n tó sísàlẹ̀ wọ́n tó sókè wọ́n tó apá méjèèjì báyìí wọ́n tó àti ètò ìjà nígbà tó bá délé mọ̀ náà tí ìlera yẹn bá pọ̀ yẹ tó wúlẹ̀ lẹ́dẹ́ fún ọ̀sọ̀rọ̀ à nítorí ọdẹ ìsọ̀rọ̀. ọwọ́ yìí ìbẹ̀rẹ̀ náà fi agbára wa ni tí wọ́n bá ní ìyàn mọ́lẹ̀ báyìí kódà tí wọ́n bá rẹ̀ tí wọ́n bá fi ọwọ́ rẹ̀ lẹ̀ tí wọ́n á rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run lè jáde tí wọ́n bá ti gbé kan sí yóò fi sálẹ̀ èyí yóò fi máa wà á wọn bá gbé fún yọ jáde wọn bá gbé jíjà sọwọ rẹ báyìí yọ máa ta díẹ̀ díẹ̀ yọ máa ta ìṣòro àmà fún un kó dàbí òní tí òkú yọ máa fọwọ́ kó yọ máa fọwọ́ kó yọ máa fọwọ́ kó yóò jáde pẹ̀lú àná ṣùgbọ́n wọn bẹ rí ọwọ́ mọ́lẹ̀ wọn rí ọwọ́ rẹ méjèèjì mọ́lẹ̀ báyìí kó dàbí wọn rẹ wọn kì í dáadáa ìyàmá ọlọmọdé ọjọ́ pé ibi tí ó kù sí lórí ẹgbẹ́ yọ kà máa ta kutukutu báyìí kutukutu tí ikú èdè aa lójú ẹgbẹ́ tí wọ́n bá mú ọ̀daràn ọwọ́ ẹ̀ wọ́n kọ̀ tó tí wọ́n bá tó ń páyà pé ọ̀daràn ẹ̀ máa ti ẹnu lé bọ̀ fún àtúnṣe yìí wúlò lómi ìdèdè fi pété báyìí tẹ́tẹ́ bá fi sọ ọwọ́ rẹ̀ yóò lárí máa tọwọ́tọwọ́ yìí náà ló fi lamẹ́ni tó so kama ó tún lamọ́ lórí ló fi lè ráyè sálẹ̀ wọ́n bá ti já tó sẹ́yìn ọmọ ọba yìí a tó wọn a máa tó àwọn ẹrú wọn máa tó wọn lọ́wọ́ nítorí pé kọ́mọ́ bá ta lọ sí ìtẹ̀mí ìlú bẹ́ẹ̀ torí kọ́mọ́ bá ta lọ ọwọ́ tó wọn lọ́wọ́ tó ọlọ́wọ́n bá jẹ́ ọlọ́rin kan ó ní wọ́n yí ya tó gbóhùn tó táwọn táwọn ẹrú bá wà báyìí tùbàdó láti gbé bí ẹsẹ̀ nínú ọlọ́run ọba ìrẹ̀kẹ́ táwọn olùbá wa bá yín. ìfàdó ẹ kọ̀ pẹ̀lú wọn látara fìdá wọn bá wa bá yín láti kọ̀ pẹ̀lú wọn. ọlọ́run ọba ìrẹ̀kẹ́ lá ní wọ́n mú àrùn àlẹ́ gbọ́n ọ̀dùnkún. ìwọ ló ti jẹ́ fún yóò láti gbé wọn jáde àwọn ẹrú wa báyìí ẹkọ pẹ̀lú wa ẹsùn wa lẹ. ìkọ́kọ́ ẹrú yìí àtúnà kété olórí nínú òfin ẹ̀sìn ọlọ́ bẹ́ẹ̀ bí àtẹ̀kọ́ àwọn sábàá lọ́tà máa wà lórí ìgbà ìdí káwọn lè ṣíṣe bẹ́ẹ̀ ìgbàgbọ́dá rẹ̀ ọ̀dà tó jẹ́ pé inú pé ó dà tó jẹ́ pé ọ̀tẹ̀ fún àwọn ti wà nínú ẹ̀ náà fi dáàbò nǹkan yìí náà nàmbà wá tí òfin ìgbé náà wọ̀ òun náà mìíràn ní kò lọ́kọ̀ọ́ba tàfíìrù lọ́kọ̀ọ́ba ẹ̀rí pé náà lófin ìgbé ọkọ̀ dà bẹ́ẹ̀ fi tọ́ páàyàn lábẹ́rẹ́ ní kápọ̀ ọ̀pá yẹn láti ṣe tàbí tó búra tó tún wù láì láì tàbẹ́ni tó fẹ́ yí ìyàwó rẹ̀ gbẹ́yìn ìyá rẹ̀ níta àwọn kan tó ní kẹfà àwọn ti nínú òfin ìfẹ́ ọlọ́run ẹ̀rí ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ kọ̀ rọ́kọ́bà ọmọ tí wàá lóyún àbí tàbí rọ́kọ́bà bẹ́ẹ̀ náà lè sọ olùyàwó ẹ̀ lọ́sọ̀ rọ́kọ́bà wọn tẹ́tọ́ ní kọ́kọ́ bọ́ọ̀tì ìgbóná ní kọ́kọ́ ìdìbò ṣe pàtàkì tó. يعني تفادون المغمورين وهو محرم عليهم إخراجهم من ديارهم táwọn ìlú bá wà báyìí ẹ bọ̀bọ̀ rẹ̀ ó sì dé wọ láti kékeré ṣe mọ jáde ọlọ́wà ni àbá tó pín mú nàbí bá pèrè yìí dá àdúgbòtà kó nàbí bá. ǹjẹ́ ẹ máa nígbàgbọ́ sí apá kan síra ẹ sì máa ka ìgbàgbọ́ kápá kan kíláàsì wọlé ti bá àwọn ọmọdé ní ìlàrọ̀ ọ̀tọ̀ òbí ẹ̀. àpẹẹrẹ ìbéèrè níbí báyìí ti àtakò lọ́jẹ́ ìpèníjà tọ́yẹ bẹ́ẹ̀ tí ẹ máa ní ìgbàgbọ́ sí apá kan kíláàsì ìgbàgbọ́ apá ìgbàgbọ́ sí apá kan kíláàsì. fáàtọ̀ wà níbi gbólóhùn afọ́tò ìníwọ̀n àwọn pípa ara fi àtìkù ni a ti sọ̀rọ̀ lórí ẹ̀síwájú nínú àwọn àyà tó ti rí kọjá lọ. ووجه كونهم يؤمنون ببعض الكتاب ويكفرون ببعض ojú padà tá a fi lè sọ pé wọ́n ní gbàgbọ́ sí apá kan sí à wọ́n ti sàì gbàgbọ́ sí apá kan olùgbé anáhùn dánú sáfàrò bèèmá nùrọ̀ àìníwòmí sáfìsì máa wọ́n ti àìgbàgbọ́ bí tí wọ́n kọ̀ fún wọn nípa títí àwọn ẹ̀jẹ̀ sílẹ̀ pípa yìí wọn nígbàgbọ́. wọ́n yìí kọ́ ọjà wọn ti di ìyáálé wọ́n ti ta ìgbàgbọ́ nípa wípé ìmọ̀ léra wọn jáde nínú nínú òdu wọ́n tún léra wọn jáde wọ́n gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ wọ́n gbà sílá gbọ́ bẹ́ẹ̀. wà á mọ̀nú bíbí dání ní mílíọ̀nù lọ ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ sí kó wọlẹ́dì yàtọ̀ wọn àrẹ́lẹ̀ aláàbẹ̀yẹ sọ̀rọ̀ yẹn kọ́ ẹtí máa ń sin ọlọ́run ọba lórí irú ọ̀nà báyìí dábìí àwọn olè dáná àti ìbàdàn sin ọlọ́run lórí irú wọ ìyàmà ẹ̀rọ̀dà àtàwà fún ìfẹ́nu ara rẹ̀. bàyìí dà sọ̀rọ̀ ìṣọ́kùn ṣẹ̀rẹ̀ yìí ní àti burú nígbà tí òfin ẹ̀sìn ọlọ́run bá bá tiẹ̀ mú bọ́ọ̀lù yóò sọ wáyé pé á á kòrò dé máa yọ pẹ́ pẹ̀lú gbogbo ọ̀dọ́ ní ẹ̀fọ́ máa ń tẹ́kọ̀ọ́ mi. wọ́n bá máa lọ ayé. tọ́ba ti di pé ọ̀rọ̀ ọlọ́run fi ọlọ́run yìí kò ṣe déédéé òun lọ́ba pé òfin ọlọ́run pẹ̀lú oríṣiríṣi àwọn ìyípadà tí wọ́n máa yí oríṣiríṣi ọ̀rọ̀ padà wọ́n ti máa ti àdá yóò sì máa wá àwọn àròyé oríṣiríṣi àwọn oríṣiríṣi ní ọmọ wáyé yẹn ìkàbá yìí lọ́pàá nítorí ìkàbá yìí nítorí ìkàbá yìí. ẹni tí ṣe bẹ́ẹ̀ ṣe dáadáa o kó nígbà tó ṣe apá kan sí à ó ṣe àìsàn kan sápá kan sí la ó sì ṣẹlẹ̀ táwọn tá a jẹ́ mùsùlùmí náà láwùjọ lónìí. àwọn kan bẹ tó ṣe pé wọ́n nígbàgbọ́ tí àwọn kankan kan nínú tí àlùkùrá ti sọ ṣùgbọ́n pàkìtì kọ́ gẹ́gẹ́ bá àwọn kan ṣe nígbàgbọ́ tí tọ́lọ̀ fẹ́ràn lẹ́nu tí tọ́lọ̀ nínú súnà rẹ̀ lọ́jọ́ pé lẹ́ẹ̀fà kejì òun nígbà wo di àwọn kánì nínú rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ kí ọlá ń tèmi àtẹnukọ wa ọ̀rọ̀ wa nílọ ti gbé wa láti nípa ti sọ́ra ìparí oṣù tí ra yìí ìmọ̀ nígbà fún àkàndínlá lọ́wọ́ ìmọ̀ nígbà fún ọ̀sẹ̀ apá kejì torí pé ọba tó ní apá kìíní síra yẹn òun náà lọ́ba tó ní apá kejì lórí ìta wa kájí ẹ̀kọ́ náà kàyọ̀ ẹgbẹ́ tọ́ba ti tẹ̀lé ìdí ìlú wa náírà lé ní o náírà tẹ̀ ilé ìkọ́ lọ́dọ̀ mùsùlùmí o. ẹgbẹ́ tọ́lọ̀ ní àti àgbà kan yóò ló ń wẹlé ìpínlẹ̀ tiẹ̀ wọ̀ ká. àgbà ọkọ̀ ẹni pé kàsí lọ owó tó ní ìtẹ̀sí tẹ̀sí ní amáte ẹ̀sìn ìgbà mọ́tò àbí ẹ̀fọ́ làwọn ìwé ni wọ́n wí wà lọ́wọ́ ẹ̀sìn ìgbà mọ́tò kódà wọn tún sọ pé ìtẹ́sí bá ní àti ní ẹ̀sọ́ fún wa bá a ti ti ẹ̀ fi ilẹ̀ ó ti wú ni èèyàn ti kí ni o èèyàn ti mọ̀ yóò lè ti mọ̀ yóò ti wọ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ sọ ṣùgbọ́n mẹ́tàlá rẹ̀ kó bẹ́ẹ̀ kó láàmú sí i gbódùgbódù méjì rẹ àti ya ya ya rẹ bá rẹ títí mẹ́tàlá kò tó bẹ́ẹ̀ láti ṣe Islam tó ṣe wọ̀ orí tọ́ba tó ti Islam ọ̀la ìwọ̀n kò ìfẹ́ ẹnu kọ́ náà ní ilé ìtọ́nà sọ̀rọ̀ àti wọn níbi láti fẹ́ni tọ́ba bẹ́ẹ̀ tàbí igi níwájú ọlọ́wọ́ bá yẹn sọ̀rọ̀ la. Tèmi àtẹnìkọ̀ kan wá láàfin ní jẹ́ni tí ó ní gbàgbọ́ sí apá kan síra táwọn ata ìgbàgbọ́ sápá kan ọlọ́ni àfàtúbímù nàbẹ̀bá orí kíta àti wàdà kúrò nàbẹ̀bá bàbá àjàgbá. من يفعل ذلك منكم إلا يوم في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون ولوني ومن يفعل ذلك منكم أن يعني تبصر بنوي tó tra ẹ̀ láti nígbà kó ti apá kan ayé ọlọ́run apá kan sún náà nínú ìgbà rẹ̀ tọ́wọ́ ti àgbà kó ti apá kejì sẹ́mi pẹ́lú mi bẹ̀rẹ̀ ayé àwọn máa ń lam yá kó bí máa Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn sọ ìmọ̀ wọn. Àwọn àyà tó wá ní oríṣi mẹ́ta yìí àwọn kan ti gbé lórí àwọn adájọ́ àwọn aláṣẹ àwọn ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ní orí rẹ̀ náà oníyàwó rẹ̀ ṣe rí gbogbo àwọn ọ̀nà tó kẹ̀kẹ́ ọlọ́ọ̀ni kò fi bá wí wọ́n bá wí nígbà yìí bẹ́ẹ̀ ọ̀gbàdà gbọ́rọ̀ sí ọlẹ́wẹ̀ ọlọ́ọ̀nìfà ní apá anyakọ̀ tí wọ́n béèrè tẹ̀lé yìí fàdà àtàkùn àlẹ́ ní nàìjíríà ọlọ́ọ̀ni ẹ̀ má wẹ̀ tuntun ọlọ́run nítorí tí bẹ́ẹ̀ lọ́kàn yìí ń gbọ́dọ̀ wẹ́sì fún ọ lọ. inna Allaha kana aliyyan kabira. ọlọ́run kalẹ̀ lórí òótọ́ ọba ní wọ́n lo epo kíka lórí obìnrin yẹn ọba tó kalẹ̀ wọ́n náà lórí lọ́lọ́. kabira ọba tó tóbi lọ́lọ́ tọba ti tẹ̀ pé áá mi ni oṣù wa kó lónìí ọlọ́run tóbi ti wọ́n dára. ẹlẹ́mẹ̀sọ̀ ó dàbí bàbá òun bá sọ̀kalẹ̀ láti ilé àwọn bàbá yóò tẹ̀ ní sọ̀kalẹ̀ owó nígbà àgbọ̀dọ̀ síbẹ̀ àgbọ̀dọ̀ síbẹ̀ síbí wọn náà lọ fún fi ọlọ́wọ́ lọ́lọ́wọ́ bá ilé ìjọba ìwọ̀n láti dáwọ́ ọ̀dàdàn ṣòro gbà wọn. àwọn tẹ̀ ń páyà ìṣe wọn nínú àwọn obìnrin yìí pé wọn fẹ́ máa gbọ́rọ̀ sí lẹ́nu ọlọ́ọ̀ni wá wọn ẹ ẹ̀dá yà sí amadá wọn ẹjẹ kó di wọn gbé fún ṣe ilé wíwá jọ lọ ẹgbẹ gíjẹ ti ti fún ọkọ ẹ pa wọn lùmọ wọn bá wọn sọ̀rọ̀ ẹ mú ọlọ wíwá Ọlọ́run bá ilé sọlá sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà Ọlọ́run ní pé wà lóró ọ̀rọ̀ nàbẹ ọ̀rọ̀ ọjẹ tí wọn bá gbọ́ nígbà tí èsì wà sí wọn ẹ̀yìn àwọn lòdì lórí ibùsùn àti màpá ní sọlá sọ wọn làdá sí orí ìlànà Ani obìnrin lónìí àbí nínú ilé tẹ bá dé kaba ẹsùn tó lè kéde síra yìí ojú ọkọ àtìyàwó ni wọn ti síra wọn ti síra yìí ta ó lè àwọn àti ọ̀rọ̀ rí òye wa gan tẹ ẹjọ kọwọ jáde wọn gbé ọ sórí máṣín wọn gbé ọ sínú mọ́tò tọdún fún ọ kọra kẹ báyìí tó bá sọ pé àwọn ò sí dáadáa nílé wọn sọ gbogbo náà sẹ́yìn sọsọ yẹn ẹ ń pé ìbànújẹ́ yẹn ga torí wọn bá tọkọ bá ṣe é ta wọn ti mọ pé wọn ọ̀rẹ́ tó tọ gbogbo tóbi yẹn bá ti tọ ọkọ ọkọ àwọn yẹn lè máa gbà wọn nínú ilé yìí ẹ fọ wá lọ sẹsọ sọ ṣe bá wọn oúnjẹ yẹn ló gbé kalẹ̀ máa jẹ ẹ jẹ tẹsán bínú tí mo fi gba ilé tí a lè á tẹ̀ gbé ìwọ̀n gbé káàdì ní ilé o kí ni ìlú àlejò díje àlejò wọlé ẹgbẹ́ ìyá alágbájá bàbí pé oúnjẹ tó tilẹ̀ ẹ̀sẹ̀ yẹn gbàgbọ́dọ̀ àwọn wọn bá ti bàtà wò kankan àbí kí ni yóò ní tó àbí. lọ́sìn rẹ̀ ọba bí ọba ti ta bẹ́ẹ̀ má ti bẹ́ẹ̀ fún o lẹ́nu mi lè dín òdò fún ìsàkẹ́kọ̀ọ́ mi nínú jẹ. ìjà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ yìí bẹ́ẹ̀ wọ́n di lèdi lẹ́wọ́ yẹn pé wọ́n a ah, wọ́n fẹ́ mọ̀ fi hàn pápá àrà ni tọ́ba tí ló ń kọ́ mọ́ má jẹ́ òsì bẹ́ẹ̀ dàrú. zaka lọ́nà obìnrin ti fún wa ìfàyàfàlẹ̀ ìwòkàbalẹ̀ sí òní bó ti jẹun náà yẹ káà náà ṣe bẹ́ẹ̀. torí bí àwọn ẹbí ilé gbọ́ sí machine tàbí mọ́tò bíi dubai káà yóò ti di dídìrín má jẹ́ àtàwọn ìyàwó wa níbi dídìrín ọ̀ má jẹ́ àtàwọn ìdílé wọn rí wa fún wa ó ti wa wọ́n sọ ti gbẹ́nu ọ̀ka wọn ti ń dùn wọn tó dùn wọn wọ́n sọ wọn kájí lóru wọ́n bá wọn lọ́dọ̀ wa ṣùgbọ́n ká máa kówó wọ́n bá ti ta ìdá báyìí mo rí pé káàdì káàdì ìgbìmọ̀ fún mi ti ta ìdá ní àpò a kí n wá bí ṣe ṣe ṣe ti dé mo tún wọ lọ kọ̀ọ̀kọ̀ ní kí mo ṣe kí n ti béèrè àyàwó àdéhùn yẹn kó bìnrin náà olóhùn orí wa wọn kàn ní gbàgbó gbàgbó ní ẹmí òsì gbẹdẹ gbẹsẹ tẹbi kankan ní ọlọyà ń tẹ ẹ bá gbé náà wọbí àwọn ọmọkùnrin àwọn òbí ni ní ọmọ gbogbo ya ìbọkùnrin ni wúlò àbúrò máa dì mí ò dé ẹmọ pé nígbà yẹn pé mọ́té mọ́té ni ní ọmọ ọmọ àgbàdo bá ní lójú ẹ tó káwọn náà ká tètè máa padà bí ẹsẹ wà wàtá jókòó ní gbàtà bàtà ní pé ah, báwọn kọ wá sọ fún mi mi ò yí padà ká pé bóyá àbúrò mi ò ṣe sọ fún mi ní ìmọ̀ ní ti bá mọ̀ àwọn ìdí tẹ̀lé máa fi yín ìdáàbò kí ló tẹ̀lé lólùfẹ́ mi kọ̀ mi ìgbà kan àwo tí mẹ́sàn-án mẹ́wàá ẹ́ mo rò pé ọkọ̀ ọkọ̀ lójú ọkọ̀ palẹ́ yìí mo rò pé ha ẹ ọdún ọmọ ọkùnrin náà ọwọ́ àpò ọmọ tó ti kọ́ ọgbọ ọmọ tó ti ẹ ọ̀rẹ́ òun náà rọ bàbá tó kọ́ ọkọ lójú tó kọ́ palẹ̀ ẹni tó ọ̀sájú ọgbádùn àwọn oníkẹ́ náà wáyé yọ wà sọ tó ṣe àyẹ̀mọ́ bínú ìṣe àwọn fi kàn yín nítorí pàtó gbogbo wa báyìí nìkan wá sẹ́yìn gẹ́gẹ́ ni mo bàlẹ́ ló pẹ̀lú kàn yín kálá gàgà láyé ní gbogbo ẹ̀rọ náà wọ́n fi wọ́n fi tó ti tán báwo ni màá ti màá kó ti tán ẹ̀sẹ̀ ṣe tí màá fi màá kó ti tán kí o ní kí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n ní pẹ̀lẹ́ lápọ̀ ó ṣe kí ni o lálọ́ ọ̀dà ìpẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò ṣàdàdà pẹ̀lẹ́ tó ń ṣàdà tàbí wọ́n bá yín lọ́dọ̀ wọ́n ní ẹmọ́ bìrì o wọ́n ní ní àbí kò tí ì lẹ́bẹ̀ẹ́ sọ fún ike ẹmọ́ bìrì a wọ́n ní ọ̀sọ́ ni kò sí lẹ́bi ìṣẹ́ lẹ́bi wọ́n dàbẹ́ akọ́lọ́jà àkókò àlà mo ti gbọ́ mo ti gbọ́ tẹ̀lé tó ní ọ̀sọ́ fún mi ta ló kú jàmá oṣù tiẹ̀. síbẹ̀ lẹ́sìn ti gbọ́ ni mo wí já mo ní mo ti gbọ́ tẹni tó ní ọsọ fún mi. kí ló á mọ̀ tó kù òun ọ̀mà lọ sọ fẹ́ lómi lẹ́yìn kọ̀ wá fún ọsàn tó kù fún un. tẹni tó ní ọsọ fún mi pé má bínú mo ti gbọ́ ìbínú sẹ́yìn náà. mo rò bóyá hmm, ó kẹ́ni tí ò lè sọ pé ẹ má bínú tí mo bínú yìí ìjọba àmọ́tàbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ ni torí wọ́n ní ẹ̀mọ́ tí wọ́n ní sọ fún yín wípé kí ẹ̀mọ́ dùnú láti sọ fún pé mi ìbínú má tó dé báyìí mi ìbínú má pé wọ́n ti já sọ̀rọ̀ mi ìbínú ṣùgbọ́n kò tẹni tí à ń bínú dé kọ́mọ̀ fà kọ́ wá tètè ká má bínú má kó sì tọrọ ká má bínú ẹ̀yìn ọgbọ́dọ̀ jẹ́ làákà ìlú pé kódà nígbà míì ẹ lè sọ̀rọ̀ sẹ́yìn ẹ̀jú ẹ̀ta lò lọ́wọ́ àti ilé ìkọ́rọ̀ ìjọba lẹ́yìn ọmọ bóyá ní tó sọ yẹn bóyá láti bẹ̀rẹ̀ lóṣù wa ni wọ́n kọ̀ obìnrin mi ò gbé tọ́ba ti rí kóbi ah, kí ló ń wá kóbi ẹ̀sìn báyìí náà ah, èmi náà fẹ́ mọ bẹ́ẹ̀ tí ìbá ń bàbá alágbájá tó ní wá bẹ̀ yìí ah. wọ́n ló ti mọ̀ pé yẹ àmọ́ tá a ṣe tó tọ́ba ní tó wà wọn pé wọn fi inú inú ti bèrè ilẹ̀ kan ìjọ kò kílẹ̀ fẹ́ ó dà sẹ́jọ́ kí n fi kíní kan rọ́pò rẹ̀ kíni kíní ó béèrè ah, ah ẹ̀sìn òkèlè tó tọ́ ó ti kábàámọ̀ òtún tó anújẹ́ lórí tó ṣe. àtìmí ah, náà di ẹ̀ráyè tẹ́lẹ̀ tí bá sọ̀rọ̀ tó kọ́ mẹ́. Ah, irú rẹ̀ ò jẹ́ kí ni o kò tọrọ àforíjì kò wá mójúkó lọ́dọ̀ ọ̀pọ̀ rẹ̀. àmọ́ bí táwa ti lọ ni wípé ọlọ́run ti ní àṣetì sí ìfún wọn ayẹ̀ wọn lórí bẹ́ẹ̀ lọ́ba ní pé ẹ̀ alágbájá tó ti sáré ẹ̀mí ah, ò sí ẹ̀mọ́ pẹ́ẹ́ sí kí ni lọ́yẹ̀ pé bẹ́ẹ̀ sí ẹ̀ sí mélòó lẹ́sẹ̀ rí dé mẹ́ náà ṣe mélòó lẹ́sẹ̀ tí ò rí kà fún ọlọ́ni ọ̀gbọ̀n ìbò wọn ẹ̀fọ́ bá ọ̀gbà lára tó yẹ ẹjọ́ mọ̀ pé bóṣù kíkí mú alábàáṣe ti o mọ́tò èyí tẹ̀ ẹjọ́ pọ̀ lẹ́sẹ̀ gbogbo ọ̀gá ẹnu ẹsẹ̀ mọ́tò báyìí wọ́n mọ̀ pé mi ò pẹ̀lú bá mi tí wò ó dúró èdè fún ọ ni àbíjọ wọn lò àkàrà kọ́ ni wọ́n lò léèdì wọn lò nù àbọ̀ ọ̀fẹ́ àkàrà jù ìrẹsì ọ̀pàdé mu kò lè pàdé wọn ò ní ọ̀nà obìnrin ní ànájà jì lọ́dọ̀ lómi ní o ti máa kàn ní mọ́lẹ̀ lọ́ta ọ̀tọ́rìtì ni jọba láà lórí fún wọn láǹfààní ká dàtẹ́rì àfọwọ́ ká ṣe wọn lẹ́gbà rárá o wọn ní ìyàwó ẹni ẹrú o òní nàní ẹrú nínú tó náà wọ́n á láti jọ mo ti wọlé ọkọ àbọ̀ nà òtí òfófó gbàgbé tó báyìí nínú tó nà ọba wí tí ò ní gbà palára rẹ̀ o sì gbọ́dọ̀ náwó tó obìnrin wọ́n wà ní ìfẹ́ obìnrin gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ mọ̀ pé ìyá tó súnmọ́ jù náà ní kọ́kọ́ ti tó lè ìjà sọ abẹ́ ọ̀ tóbi lẹ́ sọ ní ọ̀rọ̀ tó yẹ kó sọ kó tó sọ délé báyìí kò sàní ọ̀gọ́ yọba ló mú di ọkùnrin yẹn báyìí kò ní ríran mọ́ torí gbogbo ayé ti dúdú lójú ẹ̀ gbogbo kàmáàrà àwọn ọkọ̀ tó kù ìjà sọ̀rọ̀ gbogbo òbí nínú ti bàmà bí wà lọ́wọ́ ní ìtura sọ pé wàlà àbẹ́ ọ̀rẹ́ ìlú ìwádìí ha ọkọ̀kọ̀ sọ pé lọ́dún tó ẹ̀rọ bá rẹ̀ nínà tẹ́lẹ̀ òbí ọgbọ́dọ̀ bàbá tó pé sí lára o alọ́ alọ́ wá kóòlì tán sójà wọn lò ẹ́ àwọn gbòdògbòdò tẹ́gbẹ́ tó bí ìkànnì yẹn báyìí ẹran tó tè tẹ́bí ra fọ́ọ̀tì báyìí máa kó àwọ̀ yẹn lọ́lẹ̀ bá lọ fi náyàwó ẹ̀ gbogbo ẹ̀yẹ wá bàjẹ́ sínájú obìnrin ni wọ́n nínájú kọ́ ọkọ rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ à ọkọ̀ kọ̀ ní ọ̀hún lẹ́yìn yẹn bá ti tàn ó ti tún gorí àná ọ̀dà ọ̀ ọ̀dà ọ̀ kò ní nà nínà tó pàpà la rẹ̀ kò sì ní nà ojú rẹ̀ wọ̀lá tó kọ́ bẹ́ẹ̀ kò sì ní kú lábójú àbábọ̀ mọ́. kì í ṣe bọ́n tí wọ́n sọ pé wọ́n lágbá apá agbádá apá akọlọ àti ìjàmbá apá aṣọ mi bò ọdẹgbà wa ni wọn pè àbí tọwọ gan ṣé nínú gan síbẹ̀ wa ni ti apá agbada tọba jẹ pé tìyẹn ọ̀n náà wọn yọ ya kó wọn ti jù bẹ́ẹ̀ torí pa àti tó nígbà gbọdọ̀ fi dandan apá agbada wọn gbọdọ̀ fi mọ tuntun kọ apá agbada nà kókè abọ́tùbọ́ tí obìnrin sáré ti yí pé àgbẹ̀ wọn dé bí mọ́tò lára wọn mọ̀ yí pé ọ̀hún àpò àgbada lára àmọ́ kò sí tọ́jẹ́ yìí tọ́jà pẹ̀lú tó lálẹ́ ní ẹgbẹ́rin kọ́ ọ̀kẹ́ ìtọ́kùn lókè ní olè pálọ̀bàdì ọ̀gbẹ́dẹ́ rí lóko sẹ́dírí báyìí ní mìíye ọmọ ìjẹ́bẹ̀ rẹ̀ ìgbà tẹ́ bá níyìn náà dùn ní ọ̀ ìgbà táyì tí ń sọ̀kalẹ̀ ìgbà níyì tó ọba mo wá ìtọ́kùn pé ah, ẹ̀gbọ́n mi dé àdìsánù. o ti kọ́ hmm. ìjọ kànìkìnì yóò pọ̀ sáàmì lára ah! wọ́n tutù ara àmọ́ ọ̀fìtẹ́ máa dẹ́rù bà wọ́n sábì ní kàrẹ́ mọ́mí bàbá yìí ó sì ẹ́ ó sì gbé ya iyì o ọ̀sán máa bọ̀ máa bọ̀ kájọ kojú ara wa àmọ́ yóò lọ jẹ́ tí ọlọ́gà ìyàwó ẹ̀ ń jẹ́ kò ní máa tà tí ọlọ́gà tọ́ba bí ẹ̀sẹ̀ kan kọ́ ọkọ ọkọ kú pàtó àwọn tí ọlọ́gà ọ̀yà mọ̀lẹ́kùnlé tọ̀ ọmọ ẹlẹ́rọ ọmọ ẹ̀rọ pàdé mi gbé wọ́n kọ́ tìlẹ́ lọ jẹ́ pé o lẹ́bí lóyún àwọn náà ara lo ohun tó dáa èmi ọmọ bá ọjà kéènì àríkèmí láyé wọ́n mọ́ra mi lọ́wọ́ bí báńkà ní nà ó nà tẹ̀lé tàbí. máa ha kọ̀ bá ti ọmọ yìí kọ́lá lára mi lónìí èyí ọmọ yìí kọ́lá wọn lára a kò sí ní níjà àti òjò ọdún dáná ni ó yọ ọkàn rẹ yọ àbúrò ẹ sùn ọlọ́run wọn á gbà fún mi ẹ ti fáwọn mi gbọ́dọ̀ sílẹ̀ sẹ́fọ́ gbogbo ìta sí ìnira lọ́jọ́ kó bìbẹ̀. Ìjọba ti wá sí gbogbo ní ó nira o wá sí. Ẹ̀yàn ló ní òdì lórí ibùsùn. Ó nira o. Àtò àpè ìbàlẹ̀ wọn agbọ́rọ̀ sí rẹ̀. Ìní ẹ̀ máa sọ pé rárá ní ọ̀gá mi. Àwọn ọ̀nà tẹ́ gbogbo àyè yìí nà sẹ́bi. Ẹ̀yin ẹ̀ máa dán tó ṣe pé tó gbìnú nàbí bá àgbèlè kíta wọ́tẹ́ fún nàbí bá àgbè. Ẹni ìgbàgbọ́ sápá Ẹ tẹnu gbogbo bíi tí àyà bá ti gbè yín lẹ́yìn náà lọ ibi táyà bá ti gbè yín sọ̀rọ̀ bẹ tó a jẹ pé a máa lọ tó àyà lọ sí ibi ìfẹ́ nu ara o jà ṣọ́ra jà ṣọ́ra ẹlòmíì mọ ọ̀rọ̀ àyà káfíà ọjọ ọmọ ọmọ akédàdà ọyìn nílé ọjọ ọmọ àlọ àkókò tẹsán ìlànà. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع نكدا yóò tún wá ní àbẹ̀bọ̀ yìí ọlọ́run wà ní ẹ̀sùn aláàtàjù wà ìyàdá bẹ́ẹ̀ báyìí tá a bá lágbára tá a ní lè ṣe déédéé ọlọ́run tó ní afẹ́yọ̀ kan. àjálà yẹn bó ló ṣe wá gbọ́dọ̀ mọ̀ yìí tí wọn náà bá ti lọ fẹ́ gbọ́ mi náà pé wọ́n láǹtà sáfẹ́ ẹ̀rọ àrùn tàǹgbìlì òbẹ́ ìyànnì sáà wọn náà kàwọ́ tó tẹ́ bá ti jẹ́ ńtọ́jọ́ kí ẹgbẹ́ mọ̀ fáyà fún ẹ̀rọ mi. kóńkàlùfọ́ máa sọ ẹ̀kọ́ kò ní í ṣe ìtọ́ta kù wọn kàlí kọkọ rẹ ibi ló lórí òkò gbogbo onúlé ìyàwó kìnnà ti kejì àti kẹta àti kẹrin ibi ló kọ gbogbo ìgbẹ ìyà kó wọn. wọn ti fún ọ lọ sí láàrin ọ̀sẹ̀. kálọ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwa náà ní gbogbo alájọ èmi ni azijalu kò kó abúlé alẹ́ nísàlọ́ lọ́wọ́ bí má fà dọ́là lọ́wọ́ kọ́ wàá tó wà lábàjọ́ bí má fà kó nínú àwọn àlọ́. torí ẹni mi kan lérò pé ìwà àmọ̀ yẹn ó kẹ́rù pé dẹ́gẹ́rẹ́ lásán ní èkó tẹ̀ ní ìtumọ̀ rárá ó ní ìwà ọkùnrin tó yẹ kọ́ lọ́wọ́ kí ní ti sọ̀rọ̀ ó ti máa da lérò ó ti máa da gbọ́dọ̀ tó fẹ́yàwó méjì má sàrẹ̀ torí pé lábẹ́ máa fà tọ́lọ̀ lọ́wọ́ bàbá àdọ́gún àlàbà ní àjùlọ tọ́lọ̀ fún apá kan lórí apá kan ọkùnrin ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ ti gbómi lórí lọ́dà ìyàwó kan sọ pé ìyá alágbájá wa ti báyìí fún ojú ẹ̀ ti gbọ́dọ̀ lọ pé kí ni máa ń ti wọ́ báyìí kí ni máa ń ti ọ́ ọmọ rẹ̀ lágbà ẹ́ olóòbí sọ ẹ kó tún ṣe bẹ́ẹ̀ ha ẹbí omi ẹdá mùsùlùmí yẹn ti tó fẹ́ yàwó mi. ẹ̀yin ò tí ẹ tọrọ bá tẹlẹ tọrọ bá tẹlẹ báyìí láàrin ìyàwó mẹ́ta mẹ́rin ẹni tí ó ti rẹ tí ó pè tọ́ ẹnà tí ọjọ́ làwọn wọn yẹ o ọjọ́ díẹ̀ ló kó tẹ̀lé olú làánú ìjẹba tẹ̀yìn ó ti sọ wọlé pẹ̀lú àwọn ọmọ yẹn tó bá wù yẹn fúnra yín tẹ̀ tó bá wù yẹn má fúnra yín tẹ̀ jíjáde tẹ̀mí jáde lọ́dọ̀ mo lè dé o mo sì lè má dé ẹ̀sùn fún tọ́ba dọ́ba fẹ́ bá wọn tó fẹ́ sàlámù alẹ́kùn ọ̀dà wọn. mo rò bóyá sẹ́wọ̀n tó ń tani àsọ pé kọkọ wọn lọ lọ́wọ́ ni láàrin ara wọn jáde ti kọkọ ní ìfàjà àwọn ibi tó wáyà bá ti gbé wá wọn jọ jẹ pé náà lásán tó lé lórí ìta ìfàjà yóò rà ẹ̀kọ́ ọ̀fẹ́ tó tó mú bí báyìí mọjà bẹ sílẹ̀ o mọjà wà sàtàkùn yìí orílẹ̀ ìpọ̀ nínú àwùjọ tá a bẹ gba pákàn áyà bọ̀ tá gba pákàn áyà bọ̀ náà ò dé rẹ̀ àti wọn lọ́wọ́ aláṣẹ ni wọ́n gbà wọ́n àti wọn rọ̀ṣúlà ọkọ̀ torí pé ọ̀fẹ́ fi sún nà. láwọn àlọ́ máa sọ yìí pé anábì ò tẹ̀ ní súnà kankan ọlọ́mọ ní súnà súnà tá a mọ̀ ọ́ níbi ìnáni ìnáfàlà omi kọ́búlù ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni súnà ọ̀wọ́ ọlọ́ọ̀ni súnà báwọn ayá ti wọ́n là ń tají dáadé tó ná sí láàyè tàbí ìlà wọ́n là ń tají dáadé tó ná sí láàyè tàbí ìlà. gbígbẹ́ ìgbé ọlọ́run ṣe ìdọ́ọ̀bà súnà lọ́ba rẹ̀ anábì òní súnà gbẹ̀gbẹ̀. àbí ẹ̀yin ìgbọ́ bẹ́ẹ̀ wọ́n gbé kéṣẹ́ ti jáde látàkété wọ́n gbé kéṣẹ́ ti jáde bẹ́ẹ̀. sùhánà wọn tẹ ti béèrè pé kí wàá di tó máa súnà tó mọ́ ọ̀dẹ̀ bẹ́ẹ̀ tẹ́ lọ́wọ́ hukm Allah ìdájọ́ lọ. lérò sọ́nà túmọ̀ sọ́nà tó wà lọ́dọ̀ àtàbí ìyẹn wá túmọ̀ bẹ́ẹ̀. torí pé ọ̀fẹ́ lo sọ́nà àtàbí yìí o wọn lọ kó gbogbo àwọn ọ̀rọ̀ wa báyìí. fàbí ayé àdéhùn ń bá ìyàwó yóò nínú àdìgbò lẹ́tọ́ fẹ́ gbàgbọ́ lẹ́yìn lé. àbẹ́rẹ́ báyìí. ọ̀dà agbọ́ta kọ́kọ́tọ̀ ọ̀tọ̀ máa ń yọ tẹ́rẹ̀ rọ̀ṣúlà ọlọ́ọ̀lẹ́ ń tọ́ba tẹ̀lé ọ̀tẹ̀ fọkọ́dé àtọ̀ àìmọ́ kílótò sí ọtí tẹ̀lọ́ lọ wọ́n máa ń ta wá la ń tọ́ba pàyìndà tó lóun ọ̀tẹ̀ ló ti tẹ́ bàmá àbíyọ̀ àwọn olólùsọ tí wọ́n dá wọn dá wa dá wa dá wọn àwọn olólùsọ lè wọn bíbọ̀ tí wàá fẹ́ fi tó fi pàṣọ náà lọ. wọ́n máa adá fún ọ̀rọ̀ sólò ọkọ̀ dóòrò wọ́n máa ní aná fún ányúrú wá ń ta o. وليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم gbogbo àwọn ayé àti ẹ̀kọ́ ìran jẹ. tàbí náà sọ hadith tó ń wá pé fábí ayé hadith sẹ́yìn báyìí dáhùn yóò fi inú tọ́lọ́ ni wọ́n máa ń àkùdà kò mí nà lọ́ ní hadìsá. kò fẹ́ tọ́tọ̀ hadìsí tọ́lọ̀ wọ́n yà bá a kọ̀ọ̀fì àbíbí bábí ayé hadìsí bá dà wọ́n yóò mí nà wọ́n ní àkùdà kò mí nà lọ́ ní à ẹ wà gbọ́ àtẹ̀wà fún ní fẹ́rẹ́ máa ń sọ yìí pé dàrúni wọ́n máa ń yóò ká ibi ha dàlí hadìsí dàmídẹ́ni tó bá fi hadìsí yìí lọ. ọ̀yà ọ̀rọ̀ tó dúró níta pé ní àdìsíkàlù rẹ̀ ẹ̀yìn mi ọ̀sẹ̀ ọwọ́ yà wá yàn án lọ́mẹdẹ̀ẹ́ta ọ̀rọ̀ dàrú mi ọ̀rọ̀ dàrú tẹ́tẹ́ lómi ọmọ wa ni tó gbé tó gbé tó gbé nu ayé àlàkàrà àwọn ibi tó takò díẹ̀ títí ju àwọn ìdílé abẹ́ kéèyàn ọmọ ní kí ìmá ní ti bá ń pè kíta ọmọ ní kúrọ́ọ̀lù ntọ́nà ọ̀kọ́ ni pé fàmà àjẹsà ọmọ ìyẹ̀fun alùdáàlì kàní kòmí ìlà ẹ̀sìn òfin àyà ìdúnìyà ọlọ́ni kò sẹ́sàn méjì tẹ́ẹ̀tì tọ́ba ṣe bẹ́ẹ̀ tí ó gbà ìkọ́nà ojú ìdíjì láyé lọ ìdójútì ayé ọlọ́run ọba ìdẹ̀kẹ́ lọ. torí gbogbo tí ń sọ ike kò sí kò sí títí bẹ́ẹ̀ yẹn ọlọ́run padà bí àwọn kan wà tó láyé fi jẹwa wọ́n mọ̀ fi èrè ìgbé bẹ́ẹ̀ sí ọlọ́run wà bí àwọn èèyàn wọ́n mọ̀ gbà ìbẹ́ yẹn ló ti yóò wá ju pé wọ́n ti gbọ́rọ̀ rẹ̀ lánàá ṣùgbọ́n àwọn ọ̀gbọ́ rẹ̀ wọ́n lónìí wọ́n ti gbà láàfà lánàá lámẹ̀rẹ̀ nígbà láàfà lónìí. lẹ́sẹ̀ ìdójú tí lọ́padà wà tẹ́lẹ̀ sí i ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ mi ipò tó wà tí wọ́n fà yọ kó níbẹ̀ ipò tí ń jẹ́ kọ́ máa pé pilengebilenge yẹn ọlọ́run padà gbapò lọ́wọ́ rẹ̀ tí ọ̀wà wulẹ̀ pé ha àtẹ́kù ìlú jẹ́ kí wọ́n máa rò ó séèyàn bí ọdún ti kú òníkó yẹn báyìí ìtẹ̀ ní yẹpẹrẹ láwùjọ. sẹ́yìn lẹ́nu lọ́wọ́lọ́wọ́ kẹ̀rú ẹ̀ náà tẹ̀lé láwọn àwùjọ wa yìí. ìbò ti kó ipò ọba bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sẹ́lómi ò lè lópin gbogbo sánú ìyọ̀wọ̀ òwúlọ́wà ẹ̀dùn gbogbo so ẹ̀dì kankan gbọ́dọ̀ tọrọ kọjá fáwọn làwọn sọ̀rọ̀ sẹ́bi ọlọ́run ọba ìlú ìṣẹ̀lẹ̀ ọba kàkà ọlọ́run pamọ́ lẹ́nu mọ́ ní pípamọ́ tí ò sí gbígbín nù rẹ̀. àwọn tí wọ́n rí wọn déèyàn lánàá tí wọ́n sọ fún mi déèyàn wọn lójú. bó ṣe rí nìyẹn kí èèyàn bá pàtàkì kíra rẹ̀ ọmọ bàbá kan bọ̀ lè dójú tí ayé lọ́lọ́ lẹ́sọ̀ tó wọ̀ sàn láyé bíbá rẹ̀. tó bá tán rẹ̀ dójú tí ayé náà ní ìfẹ́ lánàá kó ti ojú ti tàwọn ìyá ọmọ náà wọn ti ojú ti dàgbẹ́ tó kọ́ wọn. ọlọ́lá lójú tó wọn láyé wọ̀yẹ́ wọn máa lè yá mọ́tì tó bá ti ọ̀gbẹ́ ìdè yòrò dúnà ìlà àjà ìlera gáàbù wọ́n sẹ́ni wọn lọ bá ìyà tó ní kan ìyà tó le kókókó ìyà tó ọ̀rọ̀ jù wọ́n tó lọ bá láti fi àwọn ní àdíṣàn ìrò papọ̀ mọ́ ìdójú ayé tọ́lọ̀ tó ti kí ni o lọ́ọ́ wọ́n tún wà lọ bá yàtọ̀ ní ìfàtọ́ lágbára tó lè kókó yàtọ̀ ọ̀rọ̀ arára wọ́n tún lọ bá láyé òkè àwọn. ọlọ́ni wa máa ń lọ fún ẹ̀bá obìnrin àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí ọlọ́wọ́ gbàgbé rẹ̀ o ò ní ṣíṣú kan tó fẹ́ ṣe fọ́lọ̀ máa ń lọ fún ìfọ̀ obìnrin àmàdàrà lórí. ẹ̀yẹ máa lọ fún wọ́n fi hàn àmà àtàwọn ìlú ọlọ́wọ́ gbàgbé kọ̀kọ́ ló kọ́ra ibi gbogbo tẹ̀tẹ̀ gbogbo tẹ̀sí pátá ló wà lákọsílẹ̀ lọ́dọọdọ pẹ̀lú àwọn àyà ti tàbí wọn gbé fún wa yẹn lọ́pọ̀lọpọ̀ nù àwọn àyà ti ọlọ́ọ̀ni pé balẹ̀ awọ rúṣùlù náà lálẹ́ yìí ìyá gbogbo ọlọ́ọ̀ni ló ti sọ àwọn òdìtẹ́ wa gbẹ lọ́dọ̀ wọn gbogbo ẹni sí nǹkan kan tọ́lọ́wọ́n bá ìdíkẹ́ ọlọ́ọ̀mọ nù rẹ̀ ọlọ́wọ́n bá mọ gbogbo ẹ̀ gẹ́gẹ́ bá kẹ̀kẹ́ fún wa náà tẹ́lẹ̀ pé gbogbo ọ̀rọ̀ wa gbàǹgbà ní lọ́dọ̀ ọlọ́ kátó wa gbé tàǹtì tó kẹ̀ wá jẹ́ gbàǹgbà tẹ́lẹ̀ gbogbo eléyìí ká lọ nímọ̀ rẹ̀ pé ìdájọ́ ọlọ́wọ́n bá ìdíkẹ́ ọlọ́ọ̀mọ ẹni yóò lọ́bí gbàgbà kàkíràkọ̀ tí ọ̀gbà kàkíràkọ̀ ìdójútì ayé ọlọ́wọ́n bá ọ̀nà orí ìyá ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá ọlọ́run sì nígbà gbàgbé ìgbàgbé kan ẹ̀dá. lẹ́yìn náà lọ́wọ́ wá ní pé wùlá ìkànnàbí nàìjíríà òwe àyà àtàdúnyà bèrè àfẹ́rọ̀ wàlá yọ̀kọ̀ pápá ìlú wòlé àná wàlá ìlú sọ̀rọ̀. wùlá ìkànnàbí nàìjíríà òwe àyà àtàdúnyà bèrè àfẹ́rọ̀. فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ọlọ́ni kùlá ìjà àwọn tó bá ti bẹ́ẹ̀ yẹn sí àwọn èrò ìtàkùn láti ta àtọ́kọ́wájú ìbámu lára wọn. àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe gbogbo àwọn tọ́lọ̀ ọ̀bà ìlẹ̀kẹ́ lá ni wọ́n máa ń ṣe alákọ̀ọ́kọ́ wọ́n ń para wọn. tẹ́lẹ̀ kejì wọ́n tún ń lera wọn jáde kúrò nínú ìlú wọ́n takọ́ ọlọ́wọ́n ọba lágbègbè yìí pé ọlọ́wọ́n gbàdé wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n máa para wọn fún tìmọ́lẹ̀ ra wọn jáde lóru wọn á ti tọ́lọ̀ fẹ́ bẹ́ẹ̀. àwọn ẹrú tọ́lọ̀ ti fẹ́ ká bọ́ fún ẹrú wọn wọ́n tún àwọn yẹn lẹ̀ wọ́n ní bàbá kápá yìí. wọ́n gba apá kan jẹ́rà lọ wọ́n gba apá kan jẹ́rà lóru wọn bẹ́ẹ̀ ọlọ́run ti gbé àwọn wọn yẹn wọ́n dàgbẹ́ débi àlẹ́bí iná dáhùn ayáǹdà ayáǹdà pẹ̀lú ọ wọ́n ta ọ̀run láti fi ra àyè òlà ìgbà àwọn yẹn ó ní alẹ́dínà àwọn tó fẹ́ẹ́ gbé ìdáwọ̀ ìhàyà dàdúníyà wọ́n ti ra ayé délé àkérò pé wọ́n ta ọ̀run ni wọ́n tà wọ́n wá buwọ́ mi ra àyè ara wọn yẹn ni pé tí wọ́n bá láyé kò ní ṣe kí ni o kò ní lọ ọlọ́ni fada yọkọ pàwọ́ àyè kùlẹ̀ ọ̀dà ọlọ́run ò ní í sèyàn fúyẹ́ fún fúyẹ́ fún wa ní síbẹ̀ fún wọn ya mọ́ mi bákan náà ní jẹ́ ní pé rí àǹtí ọlọ́run ya tá a kò ká tá àǹtí ọlọ́run ọjọ́ tá a kò ká tá àtìlẹ́yìn ọlọ́run ọjọ́ tá a kò ká tá àtàyè àrùn ṣe látọ̀dọ̀ ọlọ́wọ́ pẹ̀lú ìtura wọn tẹ̀lé sálámà ní yorùbá yìí àwọn tó bá ṣe gbogbo àwọn akọ́lọ́ pẹ̀lú ìtura kàkàlẹ̀ ní kámọ̀ ṣe pàápàá jùlọ tó wá sẹni tó ní ìgbàgbọ́sí apá kàkíra wọn ṣe ìgbàgbọ́sí apá kejì àbí àwọn sọ̀hánà owó sàánà tó lọ́wọ́ bá kọ́sà ní tẹ̀lé tẹ̀lé صلى الله وسلم Miriam. Sí, Miriam. Sí, Miriam. Tọ́ wọ́n yóò ti bí ẹ̀rí. Thank you ẹ̀yà jára támúrù wà àrí támúrù o.